Counterpart Partner. Choose Sigma Pensions. Call 0700 Sigma Pensions or visit www.sigmapensions.com for more details. Sigma Pensions, working for you. Honey. Must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, eh, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running out. Visit W www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. <laughs> Airtel, the smartphone network. Fresh 105.9 FM, your feel good radio. star five five five star pin hash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. Mm, star five five five star pin hash. ẹ mo gbé ewu tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. Ah ìyá àjàní ṣó sùn dáadáa ṣá. star five five five star ph. airtel the smartphone network. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà. bàbá àjà kí ni gan-an ó ti ń kórè dé o ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà. nínú ọdún yìí tẹ́bí wa máa sì kú o. àmì kárí bá ti ṣe o ká tún rọ́nà gbégbá. àníkún owó àníkún àrísìkí o. gáfárà kó bá kámákékeré lóṣù lọ́nà. so mọ́lẹ̀ ọlọ́run tú wọn sílẹ̀. Me, I no go suffer. Yeah. I no go beg for bread. Me, I no go suffer. I no go beg for bread. Torí, I'm a child of the son of a Yamaya ti rẹ́dì ṣé ti rẹ́dì mi ní tamáàkì fún ẹ. Ah, ah, no no no no. gbogbo ń tọ́ dánwò. no mi ní tamáàkì fún ẹ o. a ti jókòó a ti ṣe mítìn. o lè báyé mi jẹ́. <laughs> o lè máa rò ó pé bóyá a hate ẹ a hate ẹ. mi hate ẹ bọ̀ tó o lè tẹ̀lé mi mọ́. kọ́ ọ̀pọ̀ síwájú rajà. eob ni wàá máa tẹ̀lé lọ play lọ òdi mc o lè tẹ̀lé mi o. yìí kùsẹ̀ hmm? n tó dánwò ń jọ sátidé ọ̀dà. Ah, n tó ṣe tí mo fi tì sẹ́yìn yẹn mi ì sọ fún ẹni mo sọ́ọ̀rì pé mi ì jẹ́ kó mọ̀. ọ sọ ọkàn yọ tán ni. n tó ṣe burú. kíyàn bá jalè kíyàn bá jalè ibi tẹ́rọ pọ̀ kíyàn jalè ibi tẹ́rọ èèyàn ọba wà ibi tí kámẹ́rà ó ti mú ọ. ibi tí kámẹ́rà ó ti mú àwọn tí ń jalè. tí wọ́n ti padà wà á mú ọ létà. àwọn tí ń jalè ń rọra hàn. wọ́n wà padà nà ọ́. olè náà lè mọ rẹ̀. nígbà tí èèyàn ná dádì lówó ó ná wọn lówó amòye tó bá fi má wọn lórí la mọ̀ pé wọ́n ná olórin. Mm. èyí tó ń bọ́lẹ̀ tó ń dà sílẹ̀ lẹ̀ ṣé tiwọn náà tún. ṣé ẹni pé ah. ọmọ yìí ò kì í ṣe ọmọlúwàbí. owó kò gbádùn. ó tẹ̀lé mi lọ sóde eh. ọ̀gá ẹ jẹ́ kí n tẹ̀lé yín ọ̀gá ẹ jẹ́ kí n tẹ̀lé mọ́kì mo pò ẹ jẹ́ kó wọlé sẹ́yìn. lọ́ba jù sẹ́yìn. làbá dòde wọn mm. ni kó má jẹ pé ó kàn máa jó kàn useless ó kàn useless kalẹ̀ mo ní tọ́ba ti ń náwó máa mú owó máa ṣa owó sínú báàgì owó o máa kówó sí o o inú báàgì tí wàá dáwó sí nìyẹn o mọ tó ṣe kí ni bó ṣe ń kówó bó ṣe ń ṣawó bó ṣe ń ṣawó ńlẹ̀ ló ń eh. kó padà fún nínáwó. Ah, ah. <laughs> Eh, ṣé bẹ́ẹ̀ yìí tó sẹ́dá alẹ́ o èyí tó bá wà lórí yín nìkan mo mọ̀ pé dówó tọ̀dọ̀ yín náà. Eh, èwo ni kì í ṣòwò tọ̀dọ̀ tiẹ̀. àwọn tó wá dà lẹ́lẹ̀ nǹkan sáwọn wọn ṣe bó jábọ̀. ṣé ìwọ ò tí ì gbọ́ pé àpárí tó kọjú sógiri tògiri ní ṣe ni. ṣé wò mọ̀ ẹ tí kò mi débẹ̀ yìí. a ṣe ń kọ báyìí máa gbọ́ kò tiẹ̀ sáàyè fún ọmọ o tiẹ̀ lè tẹ̀lé mi lọ. ìwọ lè ní ẹjẹ ká gbọ́dọ̀ wáyé ìwọ lè ní. ìwọ lè ní kíni. tí yóò bá dalè kó dalè níbi tí yóò pọ̀. o lè tẹ̀lé mi lọ sóde. ṣé mọ̀ pé ẹ mọ̀ pé nígbà tó dún ẹ bá dún. jẹ́gẹ́dẹ́ ní láti ní ọ̀gá ń bolẹ̀ ti rí ìnáró ìtún ó tún ná ó àdówó tí wọ́n ná fún mi ó ń da padà fún lóde pé owó yín jábọ́. Ah! mo ṣẹ́gun wọn lọ ń lẹ̀ mí nídìí ó lọ ń lẹ̀ mí nídìí mọ́lẹ̀ tí mo lè sanwó padà fún lówó. ṣẹ́gun wọn dákun mi ó lọ ń lẹ̀ mí nídìí ó ń lẹ̀ mí nídìí mọ́lẹ̀ tí mo ti ń dáwó padà fún lówó. ọlọ́run yọ ẹ tí èsì pé málàmù lórí ọkọ ah. ṣe bẹ́ẹ̀. kápẹ́ málàmù lórí ọ ni ó ti yọ yọ sọ sápò jáde kúrò ní pati ni. ibo ọjọ́ ọ̀gá mi akọ kànàkànà. àwùjọ mi pa kànàkànà torí báwo ni mo ṣe máa máa kọrin kí èèyàn wọn ná mi lówó ó wá ń dáwó padà fún lówó. ló sọ pé àsìkò yìí ni inú mi ṣe ń bò orí lọ́wọ́ ẹnìyẹn. ìgbà yẹn ni inú mi ṣẹ̀ṣẹ̀ dùn sórí ìgbà tó bẹ̀rẹ̀ sí ní dáwó padà fún lówó eh, mi ìkànnì sọ pé àsìkò yìí inú mi ṣẹ̀ṣẹ̀ bàjẹ́. <laughs> ó ní láti máa bẹ ṣé ọmọ fọṣọ ọmọ ṣẹwọ sí ni. mo wá ń sọ fún olóde pé ara owó mi ni ẹni tó wá tún bólóde ṣàwó nìyẹn náà tó wá ń fojú òye wò mí. pé ara owó tàwọn ni. jọmọ pé ẹni bá ń bólóde ṣàwó hmm. àwọn bí ìgbà tí èèyàn gba contract ni. àìṣe ni. ìpakuru mọ tí wọ́n burú ju ó burú ju tẹlẹrẹ. bẹ́ẹ̀ni. wọ́n mọ mowó lábẹ́ eléré wọ́n mọ mowó lẹ tó o bá jágbe wọn mọ wọn. náà olóde ọmọ tó ń bá olóde ṣàwó wá ń wo èmi bí ìgbà pé èmi ni mo wá fẹ́ mú owó olówó. <laughs> Eh, ṣé ìdí tó fi taari Portable sí mi nìyẹn. mo fi ní kó máa tẹ̀lé ẹ lọ sóde MC kò lè. lè tẹ̀lé mi gan mọ́. Ah, ó máa tẹ̀lé ẹ. Ah, a lọ òde MC sátidé mm. tó yẹ pé a gbé bú ẹ tẹ́lẹ̀ ni mm. may last year ló yẹ kán ti ṣe oh, pati yẹn. òde tó gbowó ní may. ẹ eh, wọ́n wá ní kòró ò jẹ́ kí àwọn ó ṣe. wọ́n rí ìṣẹ́dù ẹ̀. náà sí ọjọ́ sátidé. Ah, ojú mi rí tó. Hmm. ọmọ yẹ ìsọmọ gidi o kì í sọmọ rẹ bá a ṣe dé pati bí ìmọ̀ bóyá ó kankan yẹn láàrin tá ṣe gàlégàlé ló bá lọ bá ọmọ máa gbọ̀n kiri bí ẹni bí bẹ́ẹ̀ ní tẹ̀rọ ni òun ní pọ́tébù o láti Ìbàdàn o kìnìún kan kìnìún kan ló ń bọ̀ òun lábẹ́ ni àwọn yẹn bá ṣàṣọ pé àpékò kó farabalẹ̀ pé ṣé ẹ̀yin lẹ́mc ni irọ́ iyob lẹ́mc àwọn jọ wá ni o ah, eh. lèmi bá tiẹ̀ tún wá lọ ṣe mistake n introduce ẹ̀ pé colleague mi wà bí o ah, mc Portable ẹ ah, eh, kí n lè pọ́n lé ni. kò sí èèyàn mọ́ èèyàn wọ́n ló bá gba ah. microphone lọ sọ̀rọ̀ ẹ̀ dolórin kalẹ̀ lolórin tẹ́ fowó gbà wá ń pé ah, ah, pé bọ̀dá ẹ sọ fún àwọn ò nà nǹkan o àwọn ògbàdùn báyìí báyìí o ní bá ń kọrin ní ń kọrin òun ní ẹ kọ́mọ ìyọnu sáwọn ń bòjá bá sọ ẹ ẹni ní bá ń bínú sóhun ìfọ́jú ọlọ́run ọba ìgbà tí ọlọ́run ọba lẹ́ ọ mọ̀ ẹ́ rí <laughs> làwọn tó ṣe pàtí bá pè mí pé kí n jọ́ ń tọ́ lóhùn kí n gba máìkì lọ́wọ́ <laughs> kí n ǹjẹ́ kó sì jókòó kọ́ jẹun pọ́tíbù jẹ nǹkan tó mọ̀ ń jẹ kí ló dé àwọn chinese food ti ń gbé lọ lọ́ba ṣẹ́wọ́ sí wọn mo wá ń dọ́gbọ́n sọ fọmọ tí ń sàfù pé ẹ má fún lámàlà ẹ má fún ọkà lọ́dà ọkà ni ọmọ bàdà bára wútó torí ọkà bára jẹ́ ni lọ́ba jẹ chinese food tán wọn àti abe. sugar ja abe ló kọ sẹ́wọ̀n sí wọn o. pé kí ẹjọ ìsàlẹ̀ sí. òun ló ní ká jẹ ìdánimù pé ó dàbí màkàlónì. Ah, lẹ́wà jẹ́. kọlọ green. kọlọ green. ẹ ó ní kọlọ brown lẹ́gbẹ̀ẹ́. lẹ́bà tún gbọ́n omi ẹ̀ mú sí. ọ̀kọ́ wọn bẹ̀ tó dàbí omi gbẹ̀gìrì báyìí. <laughs> lẹ́bà tún mú sí. gbogbo ẹ̀ la gbé jẹ. Ah, ẹ tèmi bá mi sẹ́kẹ́tò gèètì ni mọ́tò ti dúró. kílódé. mọ́tò start mọ́ fúnra rẹ̀. <laughs> ṣé ìṣèpò so ah, ó kàn iṣó náà kàn wá náà yẹrin ni mo kàn béèrè mo níta ló gbé kẹ́ẹ̀gì epo sẹ́yìn <laughs> mohammed wọn ti mú tuntun tí mo sọ. mo wá tún béèrè mo ní ẹjọ wọn mú tuntun tí mo sọ rẹ di. mo wá béèrè mo ní pọ́tébù oníhẹ̀ ta ni nínú yín tó gbé omi pọ̀n mọ́ wọnú mọ́tò ó ní kò sí bí omi pọ̀n mọ́ ló ṣe wù wá mọ́tò wá páàkì kalẹ̀ làwọn mẹkáníìkì bá ṣe kí nǹkan ṣe mọ́tò yín ni aláti sí bọ́nẹ̀tì àti gbogbo lẹ́kùn sílẹ̀ nígbà tí a tún padà start ẹ̀ báyìí mi ò fúnra mọ́tò nìkan tó pọ́ìntà <laughs> wa wa wa wa n ní gíláàsì ẹ̀wá ẹ̀dà lójijì wa mọ já wọn lẹ ń bẹ ní o eré pẹ̀lú àjọ̀gbọ́n. mo jẹ mo fẹ́ kọ́kọ́ appreciate dadi nù ah, pé ẹ tiẹ̀ change school mi lọ́dún yìí bí wọ́n ti gbé mi dé school yẹn báyìí ni wọ́n gbé màsí kan jáde wọ́n kọ́kọ́ fọmáàtì mi náà mo láti school tẹ gbé mi lọ́dún tó láàsì yẹn mhm. ọlọ́run mo láti school yẹn bọ̀ wọ́n kọ́ lọ fọmáàtì mi náà wọ́n change memory mi. owó tó ná sórí ọmọ yìí bí ìgbà téèyàn ń sanwó nù ni. mo ti sọ lógo ọlọ́run tá a ti rẹ́ni gbà. opposite wa fọgà tó wà ń bẹ̀ ó ní àmú pọ́tébù wa níjọ mo mú pọ́tébù lọ fufu tọmọ ọlọ́mọ fi ń ṣe tó fi ń ṣe táyà tó fi ń ṣe táyà mọ́kànlá mọ́kànlá mọ́kànlá kò sọ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ fi ń kan omi ni. ọbẹ̀ tí ọ̀gá fi jẹun mo rò pé wọ́n ní fi jẹ fufu tó kùn lẹ̀ ni. so o rí i pé kò sí ni kò sí. ṣó lè dá táyà yọ. ah Ah, mo ti ń pọ́ táyà sọ́gà tó táyà ni. mo ti wá ń pọ́ bọ́ọ̀lù mo ti ń pọ́ bọ́ọ̀lù. mo ń pọ́ bọ́ọ̀lù. mo dẹ̀ ti ń pọ́ táyà kẹ̀kẹ́ náà. o ń pọ́ táyà kẹ̀kẹ́. ibi kan lèyìn ó ti bẹ̀rẹ̀. Hmm. mo ti ń pọ́ bọ́ọ̀lù fifteen eh, naira. <clears throat> ẹ jẹ́ ká sọ fáwọn yẹn tá a bá rí ẹni tó lè tẹ́wọ́ gbà. kò sẹ́ni tí ó ra pọ́tébù. àrà àtà. àwọn ni àwọn náà ní fẹ́ gbégun eléegun. <laughs> ìwọ náà wọ́n pé gbé eléegun ni ọ́. àtòkò àtòkò wa gbowó. tọ́ba tọ́ kì í gbà mí báyìí ṣòkòtò tó mọ ìjábọ̀ nìyẹ lọ́n sọ yìí. kò ní ìdí kankan Táíwò wá wá wá wá wá wá wá ọ ti sá lọ. yóò wọ boxer short mẹ́fà <laughs> kò tó wọ ṣòkòtò tó lè yìí ọtí àwọn ló máa ń ró tó wẹ̀lì gbà mí <laughs> yóò ró tó wẹ̀lì tuntun ibi ewé ọ̀lẹ̀ nínú jíǹsì. ẹ kúrọ̀lẹ́ ẹ kú dédé àsìkò yìí <laughs> ẹ kú ìjẹ́jọ́. rèébi ìgbà tó sọnù yìí. ọ̀dà hmm? ẹ pè wá ó ti sá lọ. ó yẹ kí ọmọdé gòsò yìí. èyí tí ò jẹ ní tí ò jẹ́ kí hr wọ studio time tá a bá ń ṣe program wọn ó lẹ́ pa. ó ní ẹ̀ fóun wọ. ká sì sọ tòótọ́ amọ̀ra wa. adára wa mọ. ah èyí tó wá èyí tó wá jọ mí lójú jù ni ti bọ̀dá bọ̀dá bọ̀dá ìkòkò ọbẹ̀. ó ní yínká ẹ fún mi lọ́wọ́ lórí rédíò náà. a fún yín lọ́wọ́ sá. ní bọ̀dá kí lẹ báwo ẹni ẹ bú mi. a máa ń fira wa pa ni ẹ fi mi pa kí la fẹ́ sọ pé ẹ ṣe ẹ sì máa sọ pé mo jalè <laughs> ká fi yín wọ ẹ fi mi wọ ọ̀dà. Mm-mm. <laughs> ó nílé ẹkú lẹ́ọ̀ èrò ọ̀nà ẹ̀lẹ́ láyín ká lèmi jẹ́ mo bóde kí n má bàa ṣẹlẹ̀ kí ló dé kí ló fọ́ ni. bó o ṣe jáde mú máìkì ni. ṣé n polówó agbójè dín ní. Ah, àwọn akóró ìpàdé bó farabalẹ̀ farabalẹ̀ jẹ́ kí n sọ kíní kan fún ọ wùmí láyín ká ìṣẹ̀ ni àárín fín eh. farabalẹ̀ tó bá rìn fín tí n bá bínú gba ìtì ẹ gbogbo exam tó ti fail ní nursery and primary school ọmọ rántí ẹ ní ìsìn no ẹ mọ̀ pé máìkì wọn ti jọ sọ̀rọ̀ ẹ máìkì ti pẹ́ náà ó yẹ kán ti mójú ara wọn náà kò yẹ kó tó máa bára wọn jà mọ́. irọ́ mi ò tiẹ̀ mọ̀ mi ò sọ pé ó jágbe mọ́ rò kó fẹ́ kà jáde nù. ẹrọ ọ̀nà ẹ lẹ́rù tó ń ka ìmọ̀ mo kà láti inú ìwé èdè èrò ọ̀nà ẹ lẹ́ mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yin èèyàn ìbà ọ̀sẹ̀ sixteen okay ẹ̀rẹ̀rìndínlógún tí sorry sixteen mm. tá a fi tẹ ilẹ̀ oòdùà níbi níbi ojúmọ́ tí ń mọ́ wálé ayé kí àwọn aráalé bá wa. bẹ́ẹ̀ni burúkú sígbó. mo ní kí bá wa gbóhùn àdúrà sókè ní. fókè ní. ọlọ́run orí òkè. ẹ̀ ń dẹ́rù bà wá nípa èwo. ẹ̀ bẹ́ẹ̀ ti ń ka iná ni. ẹ̀ ṣe báyìí láti ẹ̀. Portable. yẹ dáàdi. wọ́n pè é nílé kejì. nù ẹ̀yin lẹ́ ń dẹ́rù bà wá ẹ̀yin lá máa bẹ̀ báyìí yíyọ bí ẹ bá ń bẹ̀ wọ́n náà. má bọ̀ wọ́n ẹsẹ̀ mú ilé wa ni. má bọ̀ wá tó kínní wò. ó ní alcohol nínú. wá wá bá bá bá bọ́ sí. sanitaisa nìyẹn. Eh, kẹ́ni mọ̀ pé mi ti pé school tẹ̀ mí lọ sanitaisa náà ń pè nǹkan tẹ̀ mí lọ́wọ́ yìí. no be stabilizer. no. <laughs> níbi omi tó ti ń ṣe wáyà panátẹ́ ni ni omi ń jómọ lọ́wọ́ jẹjẹn pẹ́tẹ́ ọwọ́ ìbà àti èdè àtẹlẹdẹsẹ̀ ìbàrí eré òní kójọ máa wọ̀ wálẹ́wọ̀ àtàtà ìlú jùmọ̀ká tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù láyínká para lé bí ẹni parun ìdíra ètò bí ẹni lọ́wọ́ làkàdì ìjà ọkùnrin mẹ́ta àti gbẹ̀ngàn owó baba mẹ́ta ẹkùn baba péjì tó ń bọ̀ lọ́nà. ẹ kú rọ̀lẹ́ ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa let's talk about it àjọrò. wọn kì í la o hmm? wọn yìí la. àwọn wo. àmọ́ fún pé wọn kì í la. wá wá wá wá wá wá ọlọ́pàá ọ. lójú ọ̀rọ̀ ọgbọ́n ẹ̀fọ́ ní ìyànà àjùmọ̀ rẹ̀. ṣẹ́gun jẹ́ àkọ́kọ́ yẹn ọlọ́run náà jẹ́ àṣẹ bá mọ̀ lọ. wọ́gọ́ ẹ̀ wọ́gọ́ ẹ̀ suwagi. àbí ti fúlàní àkọ́kọ́. èdè ọgọ tó wà nínú irú ògòbà fáráò tó wà nù fíìmù jòjì àwọn ah, oníkó máa lò wá ni ojú ẹ̀wọ̀n àlò wá ni. owó ah. ti yẹ bí bẹ́ẹ̀dì ọlọ́mọ. Ah. <laughs> ọlọ́run ní jẹ́ kí gáàsì wa ó tán lásìkò tá a tó wá ń se ẹ̀ wá. àbí pé kó tán mọ́ stóòfù lẹ́nu ọgbẹ́ wà ká náà kó tán mọ́ stóòfù lẹ́nu ìyẹn wà dúró báyìí blessing mo rò pé ó sí blessing ó ti ṣẹlẹ̀ sí rí ó tán nu stove àbí kò wù stove jó lọlẹ̀. lákòókò ooru. kẹwàá yẹ kẹwàá yẹ tí wàá fẹ́ mọ yíra padà. ó tẹ̀ tó kí wọ́n rò kó ń se ẹ̀wà lọ hmm. kí iná ti kú díẹ̀ ah. ọwọ́ awú kí èèyàn fẹ́ fi jọ ọlẹ̀. bó bá ṣe wò ìrírí ńlá iná ti kú díẹ̀ ìrírí ńlá ó kàn rí pé ó wú sínú omi ni ó tọ̀ wò yóò dé pèrèpèrè lẹ́nu kò sí kankan ọlọ́jà mọ rí tẹ̀rẹ̀ pa aláàrò wúra ṣúgà ìjọka sì bẹ́ẹ̀ bògì mọ́ mi bá mọ́ mi bá jókòó mọ́ mi bá ní tá a bá fi iyọ̀ sí ṣúgà tá a bá fi iyọ̀ sí ṣúgà nìkan báwo mi ò sì rí ok ṣúgà ẹyọkan lẹ ní. aláàrẹ ṣúgà rárá kò wá sówó ṣúgà kò yọwó ṣúgà ògì wa wù àwọn sọ̀rọ̀ pé àwọn kan gbà pé oúnjẹ aláàrẹ lògì àrò sàrí nǹkan dì kan mọ́ abá ti pò gí tán mọ́ mi bá ní ògì yóò ní ṣúgà kámọ̀kámọ̀ mú bẹ́ẹ̀ ni wọ́n bá ní ẹja tíráì ká tiẹ̀ fi yọ sí wò náà ká fi yọ sógì láyé ká hmm? ah, ọlọ́run ìjà ṣiṣẹ́. àmì ìyá ní jẹ́ mọ́ kó dùn pọ̀ mọ́. ẹran kí ni bá ọ̀sẹ̀ ẹran kankan lára wọ̀. sọ nígbà tí mo bu mo báyìí. <laughs> bí èèyàn bomi já bí èèyàn bu èèyàn bu yọ̀ já ọbẹ̀. mọ́ mi ní sẹ́gun mo ní mọ́ wọ́n ní alọ́ dànù labá lọ dànù wọ́n pẹ̀rẹ̀ ẹran kan ní mọ̀jẹ̀ jìnnà ẹran yẹn ní dàdúgbò wà láàmú ládùúgbò bẹ́ẹ̀ ẹran yẹn ṣe débi ògì báyìí tọ́fẹ̀nu kàwá ẹ̀ ọkọ̀ gbójú gbójókè ó wù mí àti mọ́ ìrẹ́ ó sì mí. apààyàn lẹ́yìn kínní. ó wò yín níwò apààyàn. ó wá wò wá ó ti di ẹran ti mọ́jú rí. dandan ni ká ẹ pọ́ìsì òun ni. ó wá wò wá ọmọ rẹ̀ káwá ń bọ̀ ọkàn mọ yẹn dàdú pẹ́pẹ́ padà pẹ́pẹ́ lọ. èmi gan-an tí mo mú fẹ́ lọ mi kó pupa. Ah, ọlọ́run ògo ni fún ọkọ rẹ alihamudulilayi rọ̀bì rami. ọba tó ń fi ayọ̀ àti ìdùnnú mm. á fi sínú ìbànújẹ́ ah, ah. bẹ́ẹ̀ ni ìbànújẹ́ ní àkọ́kọ́ bẹ̀rẹ̀ èyàn fi sọ pé òun sunkún ayọ̀. bẹ́ẹ̀ni àní ìbànújẹ́ ní ọkọkọ bẹ̀rẹ̀ ayọ̀ ni ó sì pàtó wàá jáde sí ah, ah. lọ fi pé bí ẹkún bá pẹ́ da ilé kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ọba tó ń fi ayọ̀ pamọ́ sínú ẹkún ah, á fi ayọ̀ pamọ́ sínú ìbànújẹ́ hmm. bí wàhálà bá dé bá ẹ̀dá hmm. òun mọ̀ kà sí ìbànújẹ́ hmm. kò ní sí mọ̀ pé ayọ̀ lọ́lọ́run fi léèsì ẹ̀ ó fi ayọ̀ gánìṣì ẹ̀ ń bọ̀ bá jẹ́ dáàyè kan ni ó tó pé ah àṣọlọ́hún mọ̀ nǹkan tó ń ṣe wòmí nígbà míì hmm. bọ́lódùmarè bá fẹ́ parí iṣẹ́ á jẹ́ kógun ó bẹ̀rẹ̀ kógun ó tó jáde ńbẹ̀ ọba tó ń sọ ọmọ olófo dọmọ ológo ẹni tí wọ́n yín mú síjó ní ìpadà wá dé èèyàn tí ń pàṣẹ ta ló fẹ́ bọ́lódùmarè wíjọ́ náà ń gbénú ọ̀run ó sì ń ṣe tó wù ú ojú òfurufú ò wá ní fèrèsé kò lẹ́nu ọ̀nà ó sì ráyè rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo n tó fi ń jọ́ lọ́hùn gan kò yẹ nìkankan àrí ìró àlá tí ń gbénu ọ̀run ṣògo ògo tó ju gbogbo ògo ayé lọ ó jókòó lórí òbírí ayé gbogbo àwa tá a wà láyé wá dàbí ẹlẹ́gà lójú ẹ̀ ta ló ń jẹ́ èèyàn níwájú olódùmarè hmm. afúnni agbéni agbeni afinihàn fáyémọ́ finihàn láhàpá ìgbìní ọlẹ́yìn ẹni ayé ń dá lóró hmm. àtìlẹ́yìn fẹ́ni tí ò lẹ́bí àtìlẹ́yìn fẹ́ni tí ò lára àtìlẹ́yìn fẹ́ni tí ò lọ́bà tó bá lóhun dé ó dé tó bá sì lóhun ò dé kò dé àsìkò olódùmarè ní tèèyàn ìgbà tó bá lòun fẹ́ dé náà ni ó dé bẹ́ẹ̀ mm. bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ forídìí tírélà romi àlùbọ́lá lọ sí mọ́ṣáláṣí ìgbà tó bá yà ni mm. ọba tí kì í kánjú ẹni kì í pẹ́ dé kò á tán kò sì í pẹ́ dé <laughs> kì í kánjú kì í pẹ́ dé kì í kánjú kì í léètì mm. ẹni bá gọ̀ ló lè bólódùmarè rìn torí nígbà míì a ní kò forí lẹ́nu gbó yóò sì padà wá la ọ̀nà síbẹ̀ ni ah, ó mọ̀ kó ah. pupa ń bẹ níbi tó ní ká ọmọ ìfẹ́rì mọ́ lọ eh. ó sì mọ̀ pé wọ́n la òkun pa kọjá mm-hmm. kọ̀rọ̀ ń bẹ tí wọ́n lè gbàdékè náà ni àmọ́ fẹ́ fira rẹ̀ hàn fóun lọ lọ́hùn bẹ́ẹ̀ ni ó ní ẹ máa lọ báyìí ah, mm. ọgbọ́n ni wọ́n sè ní ẹ dúró jẹ́ ẹ sì mọ̀ pé òun lolúwa ẹ rí mm. ìyanu olúwa mm. olúwa ni mọ́ ni kí wọ́n dúró mọ́ ni kí wọ́n mọ̀ tẹ̀síwájú eh. bókun pa ṣe wà wájú wọ́n fẹ́ fira mi oh hàn olóore die minute ni mò eh. impossibility specialist bẹ́ẹ̀ ni báyé rébété. ó ku díẹ̀ ni hmm. ó bá ku díẹ̀ tíntínní ló kù ó bá ku díẹ̀. ọlọ́run kan ṣe iṣẹ́ akọ̀ ṣìyanu akọ̀ fira rẹ̀ hàn ni làgànjọ́ ní ìwádẹ́ntì ń gbọ́mọ́jọ́ oh. lọ́lọ́síjọ́ ní ìwà padà dẹ́ntì yáàyàn hmm. lówó hmm. ọba ti ń pariwo gbé ọmọ tálákà jáde nù kòsíkòsí mhm. orí àkìtàn ló ti mọ ọmọ mi mm. ó ní ẹ máa bọ̀ ẹ wá jókòó pẹ̀lú àwọn ọmọ aládé ẹ máa bá wọn pàṣẹ kò wá pẹ́ni tí ó bí ọ léèrè o tó fi ń jọ́ lọ́hùn òye èèyàn láyé ká alágbára ń bẹ láyé o ayé sì ń bẹ o ẹni bá ní kò sí ayé ah, orúkọ òun ti kú o n ò tí ì sinmi o mm. èmi náà ṣèwádìí bí mo tiẹ̀ ṣe kéré tó lọ́dún ah, mo ń béèrè pé òrókò nídìí ta wọ́n tún wá ń bẹ lóríta mẹ́ta àgbà àsálà ní funfun láyé ni kò sẹ́ni táyé yé báyìí rí láyé ni kò yé ayé tá a mú lọ́wọ́ tí òkun wọ́ adàlẹ̀ ó sì ń ṣọ̀bọ̀lẹ̀ ayé tí ń nàyà ti tún nà mọ́ ayé tí ń pètè tamatiye ayé tí ń gba ṣòkòtò nídìí èèyàn tí ó fún èèyàn níro ayé tí ń gba ṣẹ́ẹ̀tì lọ́rùn èèyàn nígbà mi a ní ọwọ́ kaba ó wá kọ àbàtà ló lè tú àmọ́ ọ̀rọ̀ kan bẹnu bíbélì tí ayérayé sọ ó ní ẹ tújú ká mo ti ṣẹ́gun ayé fún yín ìyẹjọ́ àwọn tó mọ̀ pọ́n ti ṣẹ́gun ayé fáwọn mm. àwọn ní ọmọ darapọ̀ pẹ̀lú wa ẹni bá lè kúnlẹ̀ ó kúnlẹ̀ ẹni bá lè yíra ńlẹ̀ ó yíra ńlẹ̀ ẹni bá sì wà lórí ìjókòó kó hmm. tẹ̀rí ọkàn rẹ̀ bá kájọ ní àìkú tí kì kú àìsá tí kò lè ṣá àìtí hmm. àìdíbàjẹ́ hmm. àtagbára ayé àtagbára ọ̀run níbẹ̀ ní ìkẹ́ òun nìkan wòlíì nínú àpọ́sítélì ọkàn gbogbo àwọn oh tí fọwọ́ wọ agbénisókè téńté àfẹnẹ ayé mọ́fìnà lápapá alóhùn dé kò sẹ́ni tí ń mú sí alóhùn dé kò sẹ́ni tí ń fà á ọba èèmọ̀ èèmọ̀ lọ́lọ́dúnmáre àìdè rẹ̀ nìjáyà tó bá dé tán ìkàyà ni ọba sore eh, kàyà láyà bẹ́ẹ̀ ni mm. ọba aa ọba aa ọba lọ́dúnmáre náà ní jẹ́ bẹ́ẹ̀ mm. bẹ́ẹ̀ gbójú sí sánmọ̀ eh. ẹ wà ẹ̀sìn lérí eh, bẹ́ẹ̀ ó súnmọ́ wájú kaṣọ́run wa lọ ta ló tó ọ láyé ta ló jù ọ lọ ọba yóò sì mọ tẹríba fún ọ ó forun kúrò lójú ọba kan torí pé ó fẹ́ ran ẹnìkan lọ́wọ́ ta ló tú ọ láyé ta ló jù ọ lọ òun ló dá ikú kò lékú ó dá ìsàn kì í bá wọn ṣàìsàn dóúnjẹ kì í jẹun ó dáṣọ kì í wọṣọ bẹ́ẹ̀ ni kì í rìn òhò ọlọ́run ògo mọ̀ ní fókọ rẹ fúnra ẹ ló lóyún ara rẹ tó gbẹ̀bí ara rẹ orúkọ ẹ wá pọ̀ lọ rẹpẹtẹ àràmá orúkọ rẹ ní àròhìm orúkọ rẹ ní àmọ̀lík orúkọ rẹ ní àkùdùs orúkọ rẹ ní àsàlám orúkọ rẹ ní àmùmín orúkọ rẹ ní àmùyàmín orúkọ rẹ ní àrùjàbá alukoha eh, orúkọ rẹ̀ ni ọ̀gàfà eh, orúkọ rẹ̀ ni ọba tí ń forí jẹ̀dá oh. zọ́ọ̀lù jalali wa lẹ́kìrẹ́ oh olóhùn ló ń jẹ́ jehova oh, ó sọ fún mose olólọ́run abrahamu ọlọ́run isaki ọlọ́run jacob ni mm. mm-hmm. mm. mm. wọ́n mọ̀ ọ́n sí àbórúkọ ọ̀hún tó ń jẹ́ jehova eh, lẹ́ o mọ̀ mo wá béèrè pé kí ni ń jẹ́ jehova láyé ká ọba tó tó tán ni ẹkùn tagìrì gbèrè níjà aṣáájú ogun lálọ atúnkẹ́yìn ogun lábọ̀ ẹlẹ́nu jẹ́ ń bá ọ sọ ah. olójú jẹ́ ń bá ọ rí agbọmọlẹ́rù kẹrù ọmọ ti ọmọ kẹrù ọmọ ah, ru ọmọ pa mm. abánirìnrìn àjò kẹrù ọmọ kẹrù ọmọ bàyàn mm. òun gangan lẹ̀rù tí ń bẹ̀rù lẹ̀rù mm. ẹ̀rù tí ń gbẹ̀rù mi gbogbo aláragbára yé yóò sì dojo níwájú olódùmarè ta ni ń sọ̀rọ̀ tó olódùmarè ń sọ̀rọ̀ lọ́wọ́ tó olódùmarè bá sọ̀rọ̀ ta ah. ni ń wúkọ́ ah, ọlọ́run mọ̀ lápẹ́ o bomi lẹ́yìn ọlọ́run ọlọ́run lójúkù. talk about it with, with Yinka, Aifale, and EOB. Money, money, yeah. ilé-iṣẹ́ abánipilẹ̀ ọ̀la health concern global consult ti fi gbọ̀rọ̀ jẹ́ kà wọ́n ti pèrègede nínú ìlàkàkà wọn láti mú ọ kúrò nípò tó wà bọ́ síwájú ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò alájẹsẹ́kù tiwọn láti ṣèrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé lójúlọ àti rọwọ́ ọ̀rí èyí tá a mọ̀ sí multilevel marketing cooperative investment credit society limited láti pèsè ìrànwọ́ fún gbogbo ẹni tó bá fowó pe náà owó lọ́dọ̀ wọn pẹ̀lú àǹfààní ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún ìdókòwò wọn láì jẹ́ pé ẹ̀ ń ta packages bí okòwò ilé real estate package oúnjẹ olóṣooṣù food option package ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship package tó fi mọ́tìrìn àjò afẹ́ tourism package àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò àgbọn ọ̀gbẹ́ ibùdó ọ̀rọ̀ ni láfiní ẹ̀kọ́ sí wọn lónìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ilé gàgàrà tó wà lẹ́bàá MRS filling station Academy Iwo Road Ìbàdàn tàbí kẹ́ ẹ pé oh nine oh five thousand forty eight oh oh kẹ́ ẹ máa pè health concern global consult kọ́kọ́rọ́ rẹ láti ṣílẹ̀kùn ọ̀la. ọdún ọdún ayọ̀bọ̀ iléeṣẹ́ BBNF Ventures tí wọ́n ń ta oríṣiríṣi òróró ni wọ́n kí gbogbo ẹgbẹ́ olóróró nípínlẹ̀ Ọ̀yọ́ àti agbègbè rẹ̀ gbogbo oníbàárà wọn ọ̀rẹ́ pẹ̀lú ẹbí àti àwọn ilé ìfowópamọ́ tí wọ́n jẹ́ alátẹ̀rọ̀gọ̀dì bákan náà wọ́n ń kí ààrẹ ẹgbẹ́ olóróró igbákejì ààrẹ àti gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ wọ́n ṣe ládùúrà pé ọdọọdún ni sápó orúwe ọdọọdún lè wùrà wà bó bá dìwòye àmọ́dún kájọba wọn fa ìkú dẹ́gbẹ̀rà iléeṣẹ́ BBNV Ventures wọ́n làwọn mọ rírì ìbáṣepọ̀ àwọn oníbàárà wọn látẹ̀yìnwá èyí la fi ń sọ fún yín wípé pé oríṣi òróró mẹ́ta la ti pìyàmọ̀ sílẹ̀ fún yín lọ́pọ̀ kú ọ̀yọ̀kú àwọn òróró bíi òróró olin tí a mọ̀ sí imported òróró soya òróró local bákan náà nìrẹsì wà fún títà ẹ lè kàn sí wa lólú iléeṣẹ́ wa number thirty six old adéọ̀yọ́ road beside st paul anglican church yemẹtu Ibadan. a wà ní ìlú òṣogbo bákan náà la wà ní ìlú èkó ẹgbẹ́ olóróró kò ní bàjẹ́ o ọ̀yọ́ state kò ní bàjẹ́ nàìjíríà náà kò ní bàjẹ́ iléeṣẹ́ bbnv venture tí wọ́n ń ta oríṣiríṣi òróró lóní àpò ọ̀dùn dùn o. látàbúlẹ̀ tí mo wà ọlọ́run mú mi já gbàgbà. àmì ò òru ìdáhùn àdúrà night of answering prayer àkọ́kọ́ irú ẹ̀ nínú ọdún twenty twenty one ní christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn májẹ̀mú àti ìlérí ọlọ́run fún gbogbo ènìyàn tá a bá jọ gbàdúrà níbi àkànṣe ìpàdé àdúrà tó sì yìí ni wípé a máa rẹ́rìn ayọ̀ alẹ́ tuesday twelve january ọdún twenty twenty one yìí ni o látàgò mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì pastor olóòjó ni guest speaker evangelist yemi david látàbúlẹ̀ ló máa kọrin ẹ̀mí pastor david ọlájídé ds àkóbọ̀ Adébáyọ̀ lólùgbàlejò wòlíì àgbáyé ni prophet and evangelist Ezekiah Olúbóyè Ọládèjì JP babakina land, general evangelist CAC worldwide lólùgbàlejò àgbà tó máa sọ̀rọ̀ àṣẹ sáyé gbogbo ènìyàn tàbájọ wà níbẹ̀ ìgbàlà ìwòsàn tòun ti dáǹde ni Jésù oníṣẹ́ ìyanu ṣèlérí ẹ̀ CAC Kinaland ìlú péjú estate àkóbọ̀ Ìbàdàn ní kátijọ́ pàdé Jésù Olúwa níbi ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà àtọ̀sù lálẹ́ Tuesday twelve January ọdún twenty twenty one lọ́gọ́tẹ̀mí àti ẹ̀bájọ pàdé tá a bá jọ gbàdúrà papọ̀ níbẹ̀ májẹ̀mú Ọlọ́run ní rere láyé lórúkọ jésù. èmi lọ́lọ́kọ̀ tí ọlá fi jọ. ẹ wo why una dey do like this now she offend una. ah ah mummy what is it why are you crying. Ah, ejiro people heartless oo oh. ah, see wetin dem dey do anita. mama Who is Anna? My dear, just leave Mama. Oh. She's in a world of her own with this movie she's watching on Airtel TV. <laughs> You too can get special streaming 500 MB data for just 100 naira to stream movies, series, music videos, and more. The best part is, you don't have to use your main data. Just. ó pò rẹ́kẹrẹ́kẹ nílé ìtajà fóònù MD Global Communication wọlé kanlẹ̀ sí yàrá ìtajà wọn kó mẹ́yìíkéyìí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó bá wù ọ́ pẹ̀lú àṣẹsílẹ̀ owó péréte tó sì mọ sàn yòókù ní mọ̀dámọ̀dá MD Global Communication nìkan ló ti lè ráwọn ojúlówó ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ bíi iPhone Samsung Nokia Infinix Tecno àti itera lówó pọ́kú kò sí fóònù tẹ́ra níbẹ̀ tí ò lálòpẹ́ kẹ̀tíkẹ̀tí lè ro yàwọ yàrá ìtajà wọn bẹ́ẹ̀ ni accessories tẹ́ wá débẹ̀ tẹ́ ẹ̀ bá bàbá bari ẹ̀ ní iphone pẹ̀lú samsung tuntun àti uk used tó lálòpẹ́ tẹ́ tà lọ́dọ̀ wọn wọlé kanlẹ̀ kó mú fóònù kó sì mọ sanwó ẹ̀ díẹ̀díẹ̀ pẹ̀lú ìrọ̀rùn kàn sí wọn ní aa complex nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ọjà academy along express road iwo road ìbàdàn ẹ̀rọ bára ẹni sọ̀rọ̀ wọn zero eight zero six zero six two eight eight four eight md global communication kò pọ̀ kẹ̀ ó pọ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. go, she go. She go, she go, she go. Àbúrò mi. <laughs> Eh. I love you my brother. Láyìíká. Ọlọ́run ò ní ṣe kò ní ron tí ìṣe tiẹ̀ mọ́ lára o. <clears throat> Àmín. Àdúrà ni mo gbà. Torí wọ́n ní kọ́ bọ ṣàmì lọ́jọ́ sí ó ṣe fàárí. Wọ́n ò gbẹ́nu ẹ sí o. Àlà ah, ń wélégbè o. Ẹ jọ o. Mo mọ ní lẹ́nu. Òwe dìran. Kí ló fẹ́ sọ sọ́rọ̀ àbúrò rẹ tí ó ná tí wọ́n ná owó fún Yínká ó ń da padà fọlóde ó ń da padà fọlóde. ọ̀gá ó ní ìtara jẹ́ ni. ìtara jẹ́ fún olóde àbí fún Yínká. ṣé ọwọ́ olóde ni ó ti gbowó tá a bá ṣe tán àbọ̀wọ̀ ti tèmi. ọwọ́ ọ̀gá ni. ẹ kí ló ń kí ló ń dáwó padà. fún mi tó tó ń dáwó padà fọlóde fóònù ìnáwó. wọn bá mú dá padà sẹ́yìn ò jẹun lóde òun ni. Ah, ah. ọ̀gá ọlọ́dún tó pèsè. ẹ máa gbọ́. dóná dóná ṣé. ìgbà tí wọ́n kú tí wọ́n bí mi látàrí tí wọ́n bí mi sí àwọn báńdì jẹun sáwọn ogun ò lóde ọ̀run ìlú ah, padà tó wá ti di wọ́ tó wá ti di wọ́ tẹ wá dáwọ́ ilé báyìí ti ìlú padà èlò padà. one one thousand and dollar wey you dey fark wey you dey fark wey you dey fark wọ́n ní èlò ni ẹ lọ sí oúnjẹ tẹ jẹ ká lọ gba change lọ́wọ́ olóde. ká sírò oúnjẹ tá a jẹ. káyì ẹ ó ti jẹ nìyẹn. Hmm. ọ̀gá. àwọn tí wọ́n fẹ́ lọ mẹ́ka lọ́dún ìkọlọ́njọ kókókókó mú kòró kúrò ńlẹ̀. àmín òkò hmm. kan wà ńlẹ̀ òkúta ẹ fi sọ. wọ́n padà fi ọ́ sọ̀kò àṣetárì hmm. bó ṣe wà ní tó lè péyàn nù eh. kéèyàn fi ọ́ sọ̀kò àṣetárì dànù kéèyàn sì gbójú mẹ́ ó ti yọ hmm. tàbí kéèyàn gbé ọ padà sí bọ́dà Ṣakí kọ́ cross. kó gun kẹ̀kẹ́ lọ. àtijọ́ tí wọ́n ti dorí sùn yẹlẹ́dẹ̀ sí obì ní ti gbádùn wọn. bẹ́ẹ̀ ni. Eh? àtìgbà tí wọ́n ti àtìgbà tí wọ́n ti introduce ẹlẹ́dẹ̀ jíjẹ sí yorùbá ni mi ti yàn jẹ́ wọn mọ́. bẹ́ẹ̀ni láti sìn ín lọ o ò lè gbádùn mọ́ o ti yọ ọlọ́wọ́ wọlá iṣu ah, tó sùn. bàbá ẹ̀yin náà bàbá abiyamọ ìṣépè. yóò wọlá iṣu tó sùn lọ́jọ́ sátọ̀dẹ̀. ẹ̀yin lẹ tọ́ soso ẹ̀yin lẹ tọ́ soso eh? ẹ̀yin lẹ tọ́ soso. soso da òun náà kọ́ ló yìí. Ah. sẹ́mi ni soso àbóhùn. èmi ni soso fọ́fọ́ tó wọ́n náà òun ló mo wá kọ mo kọ ọmọ yìí lónìí lójú gbogbo ayé kọ́mọ́ tẹ̀lé mi lọ patí mọ́ ń bà mí lójú jẹ́. olóò ti ṣe introduction ó ti yọ kí ló fa lálọ́run dúdú tọ́ mọ́ mú lọ́wọ́ tàbá lọ pati kí ló fi lálọ́run dúdú sí. yóò gbóúnjẹ lọ sí ìyàwó rẹ ìyàwó ẹ. Eh. ẹ wá ń sọ fẹ́mi pé àwọn band boys tèmi jẹun lójú eh. ẹ̀mí ó tún sọ lójú jẹ́gẹ́dẹ́ o. lónà ló tí n bá dáwọ́ padà fún lóde oúnjẹ oúnjẹ tẹ jẹ. àníyàn ni kí n jẹ́ kó wọ́n sọ jókè ẹyọ kan tó bá ti sọ jókè yẹn tán báyìí ọ̀pọ̀ òranù yóò mọ gbóúnjẹ mẹ́ta mẹ́ta fún mi ṣé mo jókòó pé kó bá mi gbóúnjẹ lọ́dọ̀ olóde rí yóò máa dà sí ju láìlọ́ọ̀. tá a bá ń padà lọlé kò sí ni kó má fa nylon bag dúdú lọ́wọ́. dúdú gbọdọ̀ wà lọ́wọ́ rẹ̀ ni àwọn ajá ló máa ń jẹ. ajá kọ́ ni ń jẹ́ ìwọ ló ń jẹ́ ìwọlọ ajá tó ń jẹ́. ajá ọ̀gá yín ajá ọ̀gá yín. jẹ́wọ́. wọ́n ti kájà wa dé. gbà wọ́n kájà yín dé. mo ti sin jata. njó ló bẹ̀rẹ̀. mo ti bẹ̀rẹ̀ lánàá. dona ìwà àtàjà kúrò lè fi yàtọ̀ síra yín. <laughs> ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá lórí Facebook ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa kí àwọn èèyàn darapọ̀ mọ́ wa a jọ gbádùn ara wa dáadáa nírọ̀lẹ́ yìí. ẹ mọ̀ ṣíà ẹ mọ̀ ṣíà ẹ mọ̀ ṣíà ẹ. fíìmù bẹ́ẹ̀. ẹ mọ̀ ṣíà. ọ̀gá ọlọ́run tó tiẹ̀ kọ́ ẹ fún iṣẹ́ ránṣẹ́ Portable má bínú tó rọ lọ́hùn ọlọ́run tó kọ́ ẹ fún iṣẹ́ ránṣẹ́ wọ̀lá kò ní kọ́ ẹ fún ìlàjẹ láéláé. àmì o ọlọ́run yóò kí ló máa bẹ̀rẹ̀ lẹ́yìn ọlọ́run tó kọ ẹyẹ kò ní kọ ẹ fún ìlàjẹ. kò ní pè é fún ìyàjẹ <laughs> kì í ṣe ìlàjẹ irọ́ ìlàjẹ kọ́. ẹsẹ̀ odò ni. na the same thing we dey talk ọ̀gá. irọ́ mo ṣàdúrà fún ọ̀gá mi ni. ọlọ́run ní pè mí fún ìyàjẹ. ẹ mo ní ọlọ́run tó kọ ẹ fún iṣẹ́ ránṣẹ́ tó fi ṣe wàhálà nù ọlọ́run kò ní kọ ẹ fún ìlàjẹ náà. kò ṣe ní pè fún ìlàjẹ ṣé kò ti kọrin kí ìlàjẹ ni. dájọ́ ọdún ọ̀lẹ́ máa mú déètì. fún kìnnì. ká máa gbé ẹ̀rí orí òkè yìí jáde. ẹ gbé ẹ̀rí. bẹ́ẹ̀ ni sà àpótí ẹ̀rí. èmi ní ẹ̀rí rè. wọ́n máa ń sọ ah. wọ́n máa ń sọ náà wọ́n ní amọ̀fọ́dún yìí dún ni last year larùpọ̀ ọ̀gbádùn. àrùkọ bẹ́tà last year. ní ìsìlá lọ́dún yẹn àrùkọ bẹ́tà lọ́dún ìsìlá. wọ́n ní èyí ẹ̀ ni oògùn yẹn máa lò lára mi kó tó bẹ̀rẹ̀ sẹ́. kò tí ẹ lè bẹ̀rẹ̀ sẹ́ kò lè bẹ̀rẹ̀ sẹ́. èmi ti lo oògùn covid nineteen láti twenty twenty. ọ̀hàn ọ̀hàn olójú ọ̀ràn ọjọ́ pápá tí náà jó lórí ẹ̀. bóun ló ti sẹ́ nínú. <laughs> àgbàyà lẹ́yìn náà bọ̀dá pápá tí náà bọ́ lè pé orí ẹ̀ dàbí ọ̀pẹ tí mú. irọ́ o mi ti sọ bẹ́ẹ̀ o. náà ah. wọ́n ní mo fi mú jọ̀bọ ni o. tọ́ba sọ̀kalẹ̀ ní mọ́tò gbàmí mọ́ wò pé mo fi ṣọ́ọ̀kì mọ́tò ni. pápá mú ẹ̀bí tàgbó léyà. ọlọ́kọ̀ ìwà mi lọ bóòlù ṣe wọn kílò bóòlù ṣe lóòkì rẹ olóòwò ṣe mọtò bọyì. ẹgbẹ́ òun bàdà bàdà bàrà ó torí ọkà bàrà jẹ. ẹ dáyọ̀ mọ́ ni. Ah. mo ló ń jẹ ẹ̀yà. èmi àrẹ mú tó rẹ mú tó sanwó. mo ní. èmi ká lè tàwọn padà wá fọlọ́pàá gbé mi. wọ́n kẹ́ sọlọ́pàá ló fi ẹ̀ sójà ní ọ̀nà. sójà ní ọ̀nà sójà bá gba etí ẹ lẹ́ẹ̀kan ó mọ̀ pé police is your friend. ilé dídí ọmọ bàdà bàdà ó tó torí ọ̀kan bàdà àní tó bá fẹ́ rẹ mu tọ̀ sanwó mọ̀ra lọ́wọ́ báàsì. sanwó báàsì ọmọ báàsì ẹlẹ́mu. ẹlẹ́mu ti ń tọrọ tẹ̀mú láti tó gate. ẹ mọ̀ tún mo oríkì mi ni àrẹ̀mú. Mm. ẹ mọ̀ pé oríkì màálù mò ń jẹ wọ́n máa rẹ màálù kan tó mu ni ah. wọ́n lè bí màlúù báyìí wọ́n bí mi náà pé torí ti mú ẹun àìsẹ̀ eh. mọ ní ọlọ́run ọdún màálù tó gbàbọ̀dé. ọjọ́ tí wọ́n bí màálù wọn bí mi wọ́n eh? bí màálù báyìí wọ́n bí mi sẹ́gbẹ̀rẹ̀ báyìí. ìbísíbù jẹran ọ̀gbìn tó ọlọ́mọ púpọ̀ ni wọ́n bí wá. ọ̀sùn tó ọlọ́mọ púpọ̀ àwa gan mọ̀ fúlàní tó fẹ́ tọ̀ níbẹ̀ yẹn níjó ni. inú òbí mi mọ sí ẹ o kò sí ní tó lè wí tó lè bí mi nú ìwà màálù gan bẹ́tà. ọba màálù wáyé ni màálù gan kọ́ńtà kọ́ńtàṣẹ́ torí ẹ̀ mọ́ ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ̀kan. mo gbá ní sátidé bẹ́ẹ̀ mo fi mọ̀ tún mo rí kì mí. mo fi mo rí kì ẹ. ẹ náà wọn pe ààrẹ mú torí pé wọn bá fẹ́ mú màálù wọn máa rẹ̀ kó tó di pọ́n máa mú lórí àwọn hmm. gbé mi lára mu. so wọn bí ọ pẹ̀lú màálù ni. ẹ̀wọ̀n wọn tún wọn múnú mi lọ́jọ́ yẹn pé tó bá fẹ́ kí mi dé náà sọ pé àrẹ̀mú tó rẹ̀mú tí ò sanwó. àlọ́lọ́pàá ó padà nà ọ́ sẹ́. wọ́n sá àrẹ̀mú lọ́wọ́ báṣì. wọ́n gbà báṣì báṣì ó nà. tọ́ba rẹ̀ mu lọ́wọ́ báṣì tọ̀ sanwó. àbí kọ́ ló fẹ́ tọ̀ wò <laughs> ọ̀rẹ́ mọ̀ wá fẹ́ tọ̀ wò. a máa pe àtọ̀wò àtàwò mélòó la fẹ́ tọ̀ wò. àtọ̀wò àtọ̀wò mélòó la fẹ́ tọ̀ wò. Ah, ah. four litres yìí four litres yìí ó lè tó bàdé ó ní ìtọ́badé lọ́sọ̀ ó lì tọ́badé. Samson Akíndélé ti kó bá Àjíṣẹ́gun Adéwọlé kòkòrò ah, ah. àwọn méjì tí wọ́n kẹnu bèlú bọ́ ni àgbọn àméjìjì funfun kò gbé bọ́yá wọ́n kẹnu bèlú bọ́ Ìbàdàn ni. ṣé kí n pa máa eh, jẹ láyìnká máa ń tó lóhùn ó padà fún lábẹ́rẹ́ yẹn lọ́ọ́ padà pè. àníjẹ́ kò ń fún rẹ̀ mọ́ eh, ọ̀gá sẹ́yìn náà fi ṣàlàyé sọ́ọ́lì farabalẹ̀ farabalẹ̀ ìwọ náà dúró ẹ̀gbọ́n màálù àkúmọ̀ ah, bóyá wọ́n bí ràkúnmí lẹ̀ wọ́n bí wọ́n náà. ọ̀gá èmi ó bẹ́ta o. ó bẹ́ta kí ló dé. Ah, ah. ibi tọ́bátìrì mi tọ́bátìrì mọ̀ nkí báyìí tó fi okùn sí ní ìdí báyìí eh. tọ́tìrì mọ̀ nkí báyìí ó túmọ̀ pé àyàn gidi ní èmi. Eh. àyàn gidi ní. farabalẹ̀ eléyìí jọ eléyìí mọ̀nkí ọjọ́ ràkúnmí àlóní mọ̀nkí mọ̀nkí àgbà náà lẹ. àyànjú nínú yìí. àgbẹ̀rẹ̀ ìwọ ni ìnàkí àkọ́kọ́ tó kọ́kọ́ lè jì ó yẹ ká lẹ pósítà rẹ̀ síta. zero eight zero three two three two one zero five nine zero eight zero. èmi ni màá hàn ilé mọ̀. seven seven seven seven one zero five nine. ẹ pe orúkọ yín méjèèjì ni o àwọn ẹ̀bùn mẹ́ta péré la máa pín lé nìyí. ó jọ pé ṣé ráìsì ti tán. ráìsì tán ẹja pé nítorí wà nílẹ̀ ká bàbá jù wà lọ. indomie wà àbí àbí tí ká fi indomie yẹn lẹ̀ ká sì fi lẹ̀ ok. ẹja pé custard mm. Eh, adìyẹ. Mm àtepo ẹ jẹ́ ká pẹ́ mẹ́tẹ̀ẹ̀ta torí àsìkò wa ẹ jẹ́ ká pẹ́ mẹ́tẹ̀ẹ̀ta tó bá hmm. dijọ́ mẹ́jọ á mọ̀ pín ah. aṣọ. ṣùgbọ́n ẹ ká dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Apex Fabrics tí wọ́n ń kó aṣọ fún wa iná ò ní tánwó yín o ọjà yín ò ní jóná Apex Fabrics ẹ ṣeun gan o. Hmm. àti aláǹkárá wa. unique unique fabrics tí wọ́n ń kó aṣọ àǹkárá fún wa lóòrèkóòrè ẹ ṣeun ọjà yín á máa ta o. nipco oil pa kí ló dé tó ṣorí báyìí ok nipco ọyẹ. ọ ẹsẹ sọ̀rọ̀ bí òkúrò ni lásìkò tí. <coughs> àwọn tí ń fún wa lépo lọ́sọ̀ọ̀sẹ̀ hmm. dodo ní custard àwọn ni wọ́n fún wa ní custard wọ́n ní èmi ò tiẹ̀ mọ̀ pé tóbi tó bẹ́ẹ̀ bọ́kẹ̀tì kọ̀ọ̀kan. a ah, ó tóbi èmi ò mọ̀ pé tóbi ah, tó bẹ́ẹ̀. ike ọ̀dà ni. Hmm. ó tóbi ju Iki ọ̀dà lọ ike ọ̀dà kékeré o ó ní kìmí. ó ní kìmí. Hmm. bí bẹ́ẹ̀ ṣe ṣe bí ẹ ṣe pò wọ́n ti kọ́ ah, sí lára. ok wọ́n kọ́ sí lára. ok. torí wọ́n lè gba constant kan tó pé ẹ ló. orúkọ mi ni olówó ketu michael. ẹ jọ ẹ kí ni constant fún wa ya mo bá ṣe ṣe ẹnìkan ti pè mbẹ ẹ jọ mọ ìṣẹgbàdì ní mpg farms ni bó ni ní ká ṣe ṣe mo ní ẹ̀dá sí títì ó yá gbé kàn gbé pè gbé pè gbé pè. hello. hello. hello. hello. ẹ kúrò lẹ. ó kọ yín. akim akitayo láti airport. láti airport. akim akitayo ó ti jẹ rí. ah wọn ṣe máa jẹ akim ah, akitayo ah, ọwọ́ ti ẹ yá ẹ já fẹ lomi tuntun ẹ má bínú ẹ ṣe gan. hello. hello. hello. hello sà. ó kọ yín mọ. Mojísọ́lá ọmọlẹ̀yẹ. Mojísọ́lá ọmọ láti bùmà. láti odò ọ̀nà eléwé. odò ọ̀nà eléwé. ẹ màmá ẹ wá gba tíkẹ̀tì ẹ lọ gba adìyẹ. ẹ wá gba adìyẹ. yes níjà sà. ọ̀la ni kẹ́ ẹ wá ẹ béèrè ẹwà èdè yóò fún yín tíkẹ̀tì adìyẹ. Hmm. ẹ ṣe sà. hello. hello. orúkọ yín. àti mamsa láti gbẹrẹ. ok. à ń gbọ́ yín. mo pè é Eh, eh, kí lẹ fẹ́ kí lẹ pè fún. <laughs> bàbá mi ẹ fún lẹ́bùn. lẹ́sọ̀ eh, nìyẹn bẹ̀rẹ̀ lẹ̀ ń gbé. ẹ wá gba tíkẹ̀tì ẹ wá lọ gbépo ní ẹ wá lọ gbépo ẹ wá lọ gbépo ní níkọ ẹ. ẹ tó tà ẹ tó tà ẹ tó tà. ẹ lè dàrú olódèrú. hello. hello. hello. hello. ẹ kọ́ lẹ́ o. ẹ kọ́ lẹ́ sà. yes ma. Am orúkọ mi ni ọládìméjì ìyanu olúwa láti ọlọ́run ṣògo. ọládìméjì ìyanu olúwa láti ọlọ́run ṣògo ẹ wá gbé gallon ọ̀dà ah, ah, gallon ọ̀dà ẹ wá gbé ẹ wá gbé eh, custard yẹ ká hmm. ẹ ṣe gbọ́dọ̀ ọmọ àkókò. ike kan náà àmì ó tó sùn kan hmm? ike kan ó tó sùn kan kéèyàn tó wọ́n. hello ti family wọn bá pọ̀. ẹ ṣe orúkọ yín. ṣẹ́gun ọládẹ̀jọ́ láti ọjọ́. ṣẹ́gun ọládẹ̀jọ́ láti ọjọ́ bẹ́ẹ̀ gan. apá abolẹ̀ wà tábà fún yín lépo bóòlù inú yín ó ṣe dùn tó. Ah, inú mi ò tó gidi gan. ẹ wá gba tíkẹ́ẹ̀tì ẹ wá lọ gbé po. ẹ ṣe gan sa ẹ ṣeun gan. hello. hello. custard. hello custard. ah hello. hello. ta ló jẹ gbẹ̀gìrì mi yìí. hello. hello. hello. hello. so gbogbo ẹ̀ o kọ yín wà lápò abiodun láti gbọ́ra ni ẹ̀yin ti jẹ ẹfẹ lomi láàyè. kọ́sítọ́mà ni kọ́sítọ́mà mm, dáadáa ni. hello. hello. hello ẹ̀kọ́ yẹn sà. ó kọ yín. evangelist kílẹ̀ pé. oyè banji ayọ̀mídé láti àpẹtẹ. oyè banji ayọ̀mídé láti àpẹtẹ ẹ wá gba kọ́sítàdì. ok sà. ẹ ṣe gan. ẹ ṣe sà. Mm. àwọn tó wà ní facebook ní àwọn máa ń pè pè pè pè pé àwọn òkè wọlé bó la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àtàwọn eh, facebook kì í sí báyìí. Ah, àwọn kan sọ wọ́n fẹ́ràn wa wọ́n sì ń dúró tì wá. ẹ á farabalẹ̀ ronú bá ṣe máa. àti ń ro ti pẹ́ ó yẹ ká fún wọn ní nǹkan o ọgbọgbọn wa wa wa sí tòsí àwa mọ bí kálukú. bóyá nǹkan tá a máa ṣe lélẹ́yìí àwọn tó wà lórí facebook yẹn bóyá ó ní question kan á jẹ́ question of the day tá a máa post sórí facebook tí wọ́n bá ti ń gbà á àwọn tó bá kọ́ gbà bíi márùn-ún àbí mẹ́fà á sì lẹ́ẹ̀tì wọn á pè wọ́n wọ́n wàá gba gift. okay hmm. ìyẹn dáa. àbí ká àbí ká ṣe báyìí tó bá ti tá bá ti rẹ́ni tó máa fún wa ní card kí iléeṣẹ́ kan máa fún wa ní card. card ok a wá pe nọ́mbà ok. Ah, ah, ah. a jù sóbẹ̀ ni o. ẹni bá ti kọ́kọ́ lòdù ẹ̀. ẹ eh, fastest finger ni. company a máa fún wa ní a máa fún wa ní recharge card. ok kò ń ṣe onírà dáadáa o ẹ má bínú kì í ṣe ní five hundred o. kì í ṣe one thousand. kì í ṣe ní one thousand. ẹlẹgbẹ̀rún márùn-ún kìsì. kìsì ẹni bá ti jẹ́ jẹun o jẹun o jẹun ah, gbogbo data ni o lò ẹyin tẹ wà ní facebook ẹ máa ṣe ni ẹ máa múra lẹ so a kan a kan ju nọ́mbà yẹn ni piam. ẹ kàn rẹ́dì fún ẹni bá ti kọ́kọ́ tẹ̀. ọ̀tàn. Ah, ṣùgbọ́n wọn á kàn kọ́pì ẹ̀ wọ́n á paste ni àwọn akọ́pì wọn á paste ni. ẹ ń bá ti kọ́kọ́ ṣe náà ni. àbí ká ṣe ní ká pe nọ́mbà bíi mélòó kan mhm. ká wá da dúró di ìgbà kankan máa dúró de nọ́mbà tó bá kù. Ah, ẹ já jù sórí afẹ́fẹ́. okay.

Hello. orúkọ yín mọ̀. ọmọwùmí ìbùkún olú. ọmọwùmí ìbùkún olú láti bò mọ̀. láti challenge. láti. challenge. àtàbò ní challenge mọ̀. ní friday lẹ́wùrà. kò láyọ̀ láti sọ pé wá. sá. kí ló dé tàbí pé wá kí lè pè wá fún wa. Ah, àkùnrin náà ni ìpínlẹ̀ wọlé rí. ẹ kàn pé náà ni. ẹ kàn pé náà ni. ok. torí pé ẹ pè é ẹ ń sọ̀rọ̀ ìwọ ni kò sọtàn. nu ah, ìjẹ́rẹ́ evangelist ni wọ́. torí pé ẹ pè torí pé ẹ pè ẹ wá gbé kẹ́ẹ̀gì ṣé kẹ́ẹ̀gì ni bọ́kẹ̀tì custard kan. bọ́kẹ̀tì ni bọ́kẹ̀tì. Ah, ẹ ṣe sàrò mi ah, wọlé mi wọlé lórí kọ̀ǹtà yẹn náà lẹ́yìn kan ìtọ́nà wà ìmọ̀yọ̀sọ́lá adétòrò. àwa hmm. yìí baálẹ̀ amúlùdùn. bébì mi ń kọ́ ìyàwó mi ń kọ́. wọ́n mọ̀ sọ̀sọ́kùsọ kwẹ́sà tá a béèrè lábẹ́kúta tó fẹ́ dá wàhálà lẹ̀. gbogbo ọmọ mi ń kọ́ àwọn ọmọ mi ń kọ́ ṣe ẹ̀sùn lé ni ṣe ẹ̀rọ àwọn ọmọ yín ni tẹ́ ẹ bá tiẹ̀ wá jí kúrò lé ẹ̀ ní nọ́mbà àwọn ọmọ yín <laughs> tẹ́ fi ń béèrè àwọn ọmọ yín. láyé DNA mẹ́yìn bá béèrè àwọn ọmọ mi ń kọ́ hmm? láyé DNA mẹ́yìn bá béèrè àwọn ọmọ mi ń kọ́ wàhálà. ẹ jọ dọ́sítù. talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì í yá kankan ìdí gan nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited we're a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ́ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yín pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí ò sọ yín di ṣe jèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tó ń ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge Ìbàdàn Blossom Mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. ooo oh. ah, ah guy wetin dey make you scatter house like dis eh. abeg eh, you you help me see my airtel sim. ah i carry am give Sade yesterday o. Oh. Eh? but you no dey use am again na. Yeah you don't carry my bonus give landlord pikin na today you go pack out. Eh? on top airtel sim. yes so, if you don't reach fifteen days wey you never use your airtel sim go find them now now because why ogbonge awu full on top o. Hey, get 2000 naira airtime plus extra 200 MB for just 200 naira. The more you recharge, the more you are woof -o. To begin enjoy this awoof, just dial star 241 star 7 ash. Terms and conditions, Joe. Airtel. the Smartphone Network. ọdún twenty twenty one tá a ti ń retí ọmọ ti dé kí lọ́dún wá kú o ó kù yanu ojoojúmọ́ nínú ọdún twenty twenty one ro méje pọ̀ mọ́ méje pọ̀ mọ́ méje míì twenty one àṣepé iṣẹ́ àṣepé plus àṣepé plus àṣepé ìsíkọ́tò àṣepé pérépérépéré lórúkọ mẹ́ta lọ́kan àwẹ̀ àti àdúrà ló sì wá fi rí gbà ọjọ́ mọ́kànlélógójì forty one days láti fi gbà á pẹ̀lú àwọn àkànṣe àdúrà èyí tí ẹ̀mí mọ́ tó ṣípayá rẹ̀ wípé ká gbà lójoojúmọ́ tí wọ́n ti wà lákòjọpọ̀ nínú ìwé kan tó rírà with God gbogbo àwọn ẹ̀ka with God láti máa pàdé láago márùn rọ̀lẹ́ lójoojúmọ́ ìpàdé ìṣòro èmi ò ṣetán kú kò sì ní tẹ̀tì bẹ́ẹ̀ ni ò ní yẹ lọ́jọ́ Thursday gbogbo ọjọ́ Sátidé nú àwẹ̀ ológójì ọjọ́ ọ̀hún láàmú pàdé ní wákàtí ìgbèníjà láago méje àárọ̀ sí mẹ́wàá àárọ̀ orí ilẹ̀ agbára àjínde láti wá pàdé láago mẹ́ta ọ̀sán ní February twelve ọjọ́ kejìlá oṣù keje tí àwẹ̀ àti àdúrà tá ti bẹ̀rẹ̀ láti January three yóò kásẹ̀ ńlẹ̀ ìpè àfojoojúmọ́ dẹ́gbìnrin yóò tún fọ̀hún akin ìwà láyé mẹ́ta lọ́kan yóò tún ṣeṣe akin mẹ́rìírí mọ́jẹ̀mú sí ṣeéṣe wíbẹ̀ security j.o. adéoyè jp yóò tún lákọ̀tún àrà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. All right, we need to slow down a bit. ga o <clears throat> kí ló dé. beret. ok one zero. ẹ kúrò lẹ́mọ̀ how are you good evening madam. Good evening, uh, please uh, get closer to the microphone. ọlọ́run ọ̀gbọ́ yorùbá ṣé ṣé ẹ lè sọ yorùbá díẹ̀ díẹ̀ àbí. Uh, mo gbọ́ yorùbá díẹ̀ ẹ kì í ṣọmọ yorùbá rárá. ọmọ yorùbá ni mi o. apá abo ni wọ́n ti bí yín mọ̀ ni wọ́n ti bí mi àbọ̀ mọ bo ni mi. ẹ bí tí wọ́n ti bí ah, yín ni kẹfọ kọ sọ. mẹdúgùrì ni wọ́n ti bí mi. mẹdúgùrì wọ́n ti bí yín. bẹ́ẹ̀ni àjẹpá haúsá lẹ mọ sọ. ọmọ yorùbá ni yín. bẹ́ẹ̀ni ọmọ yorùbá ni mi. ṣùgbọ́n mẹdúgùrì náà bí yín sí. síbẹ̀ lẹ dàgbà sí. rárá. ẹ lọ skul mbẹ. Plateau State mo dàgbà sí. àti rìn káàkiri. bẹ́ẹ̀ni. ẹ wá padà wá lọ lọkọ ní Bauchi àbí. <laughs> ṣàlàfíà ni. Um, a rí yín iléeṣẹ́ wo kí lorúkọ yín gangan àti iléeṣẹ́ wo lè ẹ wá ṣojú orúkọ mi ni Medinat Fọláṣadé Adéníran. okay. and um, mo wá represent toddlers daycare and preschool. okay hmm. kí ni toddlers uh, preschool. Day, yes toddlers daycare and preschool. iléèwé ni fún àwọn ọmọ kéékèèké láàrin. Um, oṣù mẹ́ta ọmọ oṣù mẹ́ta sí bí ọmọ bí ọdún márùn-ún. ok ẹni bá bímọ tí ó dẹ̀ ń lọ bí iṣẹ́ tó jẹ́ pé kò fẹ́ kò sí àyè àti gbọ́mọ lọ bí iṣẹ́ tó wà ní bí oṣù mẹ́ta tó sì fẹ́ resume padà. bẹ́ẹ̀ni ok ẹ lè má lọ bí iṣẹ́ gan ẹlòmíì tó bá bímọ tán ó ní time fún ara rẹ̀ láti láti rest recover rẹ̀ okay. yes ó máa ní need ìlò fún ẹni tó máa bá tọ́jú ọmọ àwa dẹ̀ ń tọ́jú ọmọ bíi àwọn grandma ni. ok tẹ bá wá sí school ọ̀dọ̀ wa lásán tó ṣe clean tí àwọn èèyàn ṣe máa welcome mi ẹ̀yin gan ti máa mọ̀ pé ibi dáadáa lè dé sí. so school yẹn báyìí ó jẹ́ ibi tí àwọn ọmọ yín tó ti máa kọ́ ẹ̀kọ́ kò wá ní jẹ́ ẹ̀kọ́ school lásán wọ́n tún máa learn àwọn uh, wọ́n máa develop àwọn cognitive skills okay. you know wọ́n máa develop àwọn um, artistic side wọn and all of that ah focus lórí pé ah one plus one two plus two lásán a máa ń ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ and àwọn ọmọ wa wọ́n máa ní attention lórí each of them àwọn teachers wa because àgbọ̀n ọmọ púpọ̀ lọ rẹpẹtẹ pé tá à nílé tọ́jú àwọn ọmọ tá a gbà a make sure pé àwọn ọmọ tá a pa wá ká níbẹ̀ ni so each ọmọ ó ní attention teacher ẹ hundred percent. ok kò sí pé. ṣé ẹ ẹ ẹ ti wọlé báyìí àbẹ ti fẹ́ wọlé ni kí ni ètò tẹ́ ẹ nílẹ̀ fún àti wọlé àti pé báwo lè àwọn èèyàn ṣe lè mú ọmọ wọn wá sí ọ̀dọ̀ yín a ti wọlé báyìí a resume ní monday lè tó kọjá bọ́ a sì ń gba àwọn ọmọ. ok so a ti ní. níbo ni um, school yín wà. school wa wà ní number one ọba ògúndípẹ̀ bypass liberty road nìbàdàn. ok and a dẹ̀ wà lórí instagram tẹ bá fẹ́ reach out sí wa lórí instagram a wà lórí instagram. ẹ ṣe jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa <laughs> ibi tí wọ́n wà tí ẹ wà tó àlè àlè mọ́mọ́ lọ sórí instagram <laughs> mi mọ̀ bóyá ẹ máa lè dáhùn mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé pẹ̀lú àbójútó tẹ̀ ń fáwọn ọmọ yẹn ǹjẹ́ tí a bá rọ́mọ tí ó nípèníjà ṣé skul yín lè gbà á àbí ẹ kì í ráyè àbẹ́ẹ̀ tí ní facility fúnrú àwọn ọmọ bẹ́ẹ̀ nísìn ọmọ tó ní ìpèníjà tó ní challenges ó ti yé yín. <laughs> oh sorry eh, yorùbá mi ò kò kí tó yẹ. bẹ́ẹ̀ tẹ̀sí ní màdìgúri wọ́n bí yín sí ó ti yẹyin ẹ yàtọ̀ sáà tá a bí sóje ẹ yàtọ̀ sí wa. ok so mò ń gẹ̀ẹ́sì pé ẹ̀mí nípa ọmọ tó ní special ah, eh. special needs kids eh, well right now àti lè máa gba àwọn ọmọ special needs kids because àti ní facilities fún and eh, like we, I said earlier a máa ń make sure pé àtọ́jú àwọn ọmọ yín dáadáa so kò hmm. ní right ká gba ọmọ tó ní special ability without having someone on ground tó máa lè tọ́jú ọmọ yẹn hmm. so of course a máa put very soon hmm, yes mo fẹ́ kẹ́ júwe ibi tí skul yín yẹn wà dáadáa ẹ kàn sọ pé Liberty Road báwo lèèyàn ṣe fẹ́ débẹ̀ ní Liberty Road. tá a bá ti kọjá Liberty ah, ẹ̀yin mọ̀ bẹ́ẹ̀ ah. Ah, liberty stadium jẹ́ ibi tó popular nìbàdàn liberty mm. stadium ẹ̀yọ̀kan ní nìbàdàn so now ẹ jẹ́ kí n mú láti ring road tí ẹ bá ń bọ̀ láti ring road ẹ ti yà sí ọ̀nà liberty stadium ẹ máa kọjá liberty síwájú dẹ̀ hmm. ẹgbẹ́ side ibi tí liberty wà náà ní school wa náà wà ẹ kàn máa rìn síwájú díẹ̀ kẹ́ tó dé junction tó máa connect sí òkè àdó ẹ máa rí school wa ń bẹ̀ in fact ẹ lè miss ẹ because school wa ó fine gan tẹ́ bá ti rí building yẹn ti máa dààmú òun ló fẹ́ clean jù ní gbogbo àdúgbò yẹn ẹgbẹ́ títì lọ́wọ́ ọbẹ̀. bẹ́ẹ̀ni ah. ìgbẹ́ títì ni òun ló fẹ́ jẹ́ building tó tó fine jù ládùúgbò yẹn ẹ lè mí ìsẹ̀. pọ́tébù mọ̀ lóun mọ̀ bẹ́ẹ̀. mo mọ bẹ́ẹ̀ kọ́ lọ á sì náà kùn. Ah. ó wà ní. dákẹ́ a ní swing bẹ́ẹ̀. dákẹ́ dákẹ́ a pẹ̀ tó. ẹni kí ni. a ní swing. Ah. ok madam ẹ̀yin ẹ̀rọ ẹ̀yin ẹ̀ máa sọ̀rọ̀ jàre. kí ni telephone number yín fún àwọn tó bá fẹ́ béèrè ìbéèrè nípa iléèwé yín kí ni telephone number tó bá pè é sí. a ní telephone numbers méjì alákọ̀ọ́kọ́ ni zero eight zero one zero eight one sorry zero eight one three seven three zero seven zero seven five. Ah, ẹ ti rush ju o. Okay, ẹ jẹ́ kí n pè é slowly zero eight one three seven three zero seven zero seven five ṣé kí n pè é lẹ́ẹ̀kan sí. nọ́mbà kejì ni kẹ́ ẹ pè síbẹ̀. nọ́mbà kejì zero eight one five two two two nine one five three ẹ yes sir. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. ẹ mo gbé èwo tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó o dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network. Oo Academy Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. Yàrá tó tutù mímímí. Swimming pool tó gbàlà fẹ́. Ẹ̀wò tẹ reception wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. Spa àti massage chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ máa tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing of face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. Ah, ah, guy wetin dey make you scatter house like dis eh? abeg you, you help me see my airtel sim. ah i carry am give sade yesterday o. Oh. Eh? but you no dey use am again na. Yeah. You don't carry my bonus give landlord picking. Na today you go back out. Eh? On top Airtel SIM? Yes so If you don't reach 15 days wey you never use your Airtel SIM, go find them now now. Because why? Ogbonge awoof full on top o. Oh. Hey! Get 2000 naira airtime plus extra 200 MB for just 200 naira. The more you recharge, the more you awoof o. Oh. To begin enjoy this awoof, just dial star 241 star 7 ash. Terms and conditions dey Airtel. the Smartphone Network. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. a mú wá ní ìjẹjọ nípa arákùnrin tí. wọ́n lọ sí tẹ̀sán ọlọ́pàá tó mú afurasí lọ tí ọlọ́pàá padà pè wọ́n padà pé. ẹ̀yin lẹ́lẹ́rù. ẹ gba afurasí yìí. ẹ máa mú un lọ. ẹ lọ ṣe bó ṣe wù yín aláyọ̀dá sọ fún yín pé ẹni tó ṣe onídùúró fún afurasí yẹn. pásítọ̀ yẹn ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ná. Hmm. ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ní àwọn ni wọ́n dúró fún afurasí yẹn tó gba owó lórí Eh, pos pos tí. ọ̀dọ́gbọ́n ṣá àdọ́gbọ́n ṣá. wọ́n ní bí ètò yẹn ṣe ń lọ lọ́wọ́ ni pásítọ̀ yẹn ti ń pe. àwọn. ṣùgbọ́n wọ́n láwọn kọ́kọ́ kọtí ikún àwọn ògbé bẹ́ẹ̀ ọ̀kọ́ṣẹ́ ò sì wá mọ̀ péré hmm. kò mọ̀ pé ọlọ́run ti ṣèyanu ni kásà má fọ̀rọ̀ gùn eh, pásítọ̀ yẹn ṣètò owó owó wọn tí wọ́n owó tí wọ́n tí wọ́n fẹ̀sùn kan arákùnrin yẹn pé wọ́n fi lu àwọn ní jìbìtì. wọ́n ti dáwó padà. fún wọn. Hmm. Hmm. wọ́n ti dáwó padà a sì dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá náà fún ìfarabalẹ̀ wọn àti sùúrù wọn hmm. a dúpẹ́ lọ́wọ́ yín eh, iná ò ní tán wò yín. ọlọ́pàá ló fún wọn lówó ni. wọ́n ń ṣàdúrà fún wọn. ẹ bá máa dúrà tẹ́ gbà ẹ já máa sọ̀rọ̀ lọ ẹ ǹlẹ́ ìyá wa ẹ kúrò lẹ́ mọ́. ẹ kúrò lẹ́ sọ. ẹ pẹ̀lẹ́. <clears throat> ọ̀rọ̀ tá a fẹ́ mú wá nírọ̀lẹ́ yìí ẹ̀kọ́ wà nínú ẹ̀kọ́ ayé ló daṣọ bọ ẹ̀kọ́ ayé ló tún bó aṣọ lára ẹ̀kọ́ hmm. bí wọ́n ṣe rò pé wọ́n fẹ́ràn ẹ̀kọ́ tó kẹ́ pé ẹ̀kọ́ kì í rí ìhòhò ẹ̀kọ́ kì í rí ìhòhò wọ́n fi daṣọ bọ. bíi takara. wọ́n rákàrà ńlẹ̀ wọn daṣọ ro. àmọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ wọ́n fún láṣọ. ó gbaṣọ. ayé ẹ̀yìn náà lẹ̀ tún bọ aṣọ lára ẹ̀kọ́. ẹ̀kọ́ ẹ̀kọ́ etí ẹ̀ bọ́ ìwẹ̀. a fẹ́ gbaṣọ lára rẹ̀. wọ́n tún gbaṣọ lára. kọ́lọ́njọ́ mọ́ gbaṣọ lára wa. ká má gbaṣọ yìí lára wa o. wọ́n gbaṣọ yìí lára wa bó ṣe gbà lára sọ́ọ̀lù nù. Hmm, àwọn sisi ìwò yìí hmm. àwọn èwe ìwò yìí kan tẹ́tí kí wọ́n gbọ́ àwọn ọ̀dọ́ ìwò yìí kan tẹ́tí kí wọ́n gbọ́. pàápàá jùlọ ẹni tí ò bá ti lọlé ọkọ. àtàwọn àwọn i love you. i love you i love you torí tán ó mọ̀ yí pé ọ̀rọ̀ ìfẹ́ ló jẹ́ kí àdánwò ni ló jẹ́ kí ọ̀rọ̀ arábìnrin àdánwò ni ìfẹ́ ó rí bó ṣe fẹ́ rí a kàn fẹ́ kí ẹ̀yin ọmọ nàìjíríà gbà wá nímọ̀ràn lórí ọ̀rọ̀ wọn kájọ sọ báwo ni wọ́n ṣe lè rí bí ẹ̀tọ́ tí àwọn ń tẹnu mọ́ gbà ìjọ ṣeé ṣe kí wọ́n rí ẹ̀tọ́ yìí gbà. àbí kí wọ́n gbójú ń bà. àbí kí wọ́n gbójú ń bà kí wọ́n fìjà fọ́lọ́run kí wọ́n fọwọ́ lẹ́rán. Hmm. madam ẹ kúrò lẹ́mí ìfẹ́ kẹ́ ẹ dárúkọ yín àbí ẹ fẹ́ dárúkọ kò ní ìdárúkọ ẹ tó ọmọ ọdún mélòó báyìí mi ìfẹ́ kẹ́ sunkún o. mo sùn sílé ọdún kan sí láìpẹ́ màá lọ́dún kan sí láìpẹ́. ẹ máa lé ọdún kan sí láìpẹ́ ok ẹ jẹ́ ká fi ọjọ́ orí lẹ̀ mo fẹ́ bẹ̀ yín lẹ́bẹ̀ kan sẹ́ ẹ má sunkún ẹ promise bẹ́ẹ̀ ní sunkún mo rí i pé ojú yín ti pọ́n ojú yín ti pọ́n tún ti lé O ti yé yín mm. omi sì lè rúrò sójú yín ẹ farabalẹ̀ o in the course of this discussion ṣe rí bọ̀bọ̀ yìí. sẹ́rà ọ̀gbẹ́ni the eob bọ̀bọ̀ yìí kò gbádùn. yinkusẹ. kò sẹ́yìn tí o lè fi yẹ yẹ èyí fi màmá rẹ pa ọ́ fi ya ara rẹ ya. o lè ṣèṣì tá sí i yín ṣùgbọ́n mi ò wà lẹ́yìn yín. o lè fi yín ṣe yẹ̀yẹ́ ṣùgbọ́n èmi ní ká máa wò. tí n bá wá fi yín pa mo fi ah. yín pa fáyọ̀ ni. honestly tẹ́mi bá wá rẹ́rìn sọ̀rọ̀ ẹ̀tọ́ sọ lórí yín. o ti yẹ yín kínú ni yín lè dùn ni. ntí mo kọ́ fẹ́ bèrè lọ́wọ́ yín ni pé ṣé sadé gbìyà lọ́ba yín ṣerun yìí. ẹ gbọ́ ṣé sadé lọ́ba yín dirun olóore ọ̀fẹ́ ọlọ́run ẹ̀bùn tọlọ́run fún mi. ẹdirun fúnra yín. pẹ̀lú ògo ọlọ́run. ẹ̀yin lẹ dirí yín. ẹ̀ ń dirun fúnra yín. lágbára ọlọ́run. iṣẹ́ igi lẹ̀ ń ṣe gangan. olùkọ́ ni mí. tíṣà ni yín. bẹ́ẹ̀ni sà. ẹ má sọ skul tẹ ti ń tíṣì o. bẹ́ẹ̀ni sà. Hmm. ẹ dìde ń bi tẹ wà kẹ ẹ bọ́ sápá bí mo fẹ́ gbóhùn mi dáadáa. ẹ̀mí lọ sókè ẹ̀mí lọ sódò. Hmm, ẹ jẹ́ pé ṣé ká po custard fún yín. ó po custard fún mi kábàdì ó pò kábàdì mo ní ṣe ká custard fún mi. fẹ́ máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ mo fẹ́ máa gbóhùn rẹ toróhùn rẹ dùn létí mi. kò ṣeé lu aago sí ìwọ lọ mọ bíìtì kò ṣeé lu aago sí ìwọ bíìtì sista ẹ má bínú o fans yìí tiẹ̀ ní mi ọkọ mi náà mọ̀ èyí tí mi fi ní gbọ́ yín mi ìyàní receive call ó náà eh. ti mọ̀ fọdẹ́ ṣé fans yín ká ni ṣé fans yín ni mí. Ah, Edison Olúṣẹ́gun Bámidélé àti bàbá eh, orí mi dẹ̀ wú i'm <laughs> orí mi wú ẹ̀fọ́ àgbọ̀mọ́. ó dùn mí pé mi lórí ọ̀fẹ́ àti fẹ́ yín but thank God all is well. ibi tí mo wà ah, náà. ẹ dúró ẹ dúró ṣé mi àbó òun. ṣé òun. òun òun lẹ̀ ń wí. ẹ eh, ẹ dúró kálẹ̀ fẹ́ fẹ́ náà méjèèjì ẹ̀ka application ẹ̀ka application lóore ọ̀fẹ́ àti. mi lóore ọ̀fẹ́ àti fẹ́yìn méjèèjì àmọ́ bí tí mo wà náà tẹ̀ mí lọ́rùn. ó yá lẹ́kẹ̀ẹ́nì in the garden of love. in the garden of love. ayi ọkọ ayi ṣe ayi ni ayi o ti kọ love letter jìnnà jìnnà ayi ayi mrs. ẹ lè miss rárá. <laughs> ọ da báyìí ibi tá a dé ìdá báyìí ìkórìtà tá a dé ìdá. a ti ń gbé kúrò lára yín báyìí. now kí ló ṣẹlẹ̀ gangan tí ó fi kà yín láyà tí n tẹ́ ẹ wá fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mo fi ní màá fún yín lórí ọ̀fẹ́ àti wá síbí ni ẹgbani alájà. bẹ́ẹ̀ni sà. ibẹ̀ láti jọ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni sà. ìgbà tí mo gbọ́rọ̀ yẹn ó bà mí lọ́kàn jẹ́. bẹ́ẹ̀ni hmm. mo kí ọmọ nàìjíríà pé a kú àṣekọ ọdún ọpẹ́ láṣẹ láàyè àmín ìgbà tẹ ẹ rí mi kí ṣe pé mo wá síbí láti bà ọkọ mi jẹ́ ó jẹ́ ẹni tó fẹ́ràn mi ìjà lóde lórin dòwe hmm. síbẹ̀síbẹ̀ yorùbá náà máa ń pòwe wọ́n ní ta bá ta rí alẹ́ ẹni lọ́pọ̀ a ríra lọ́wọ́n hmm. mo kàn fẹ́ kẹ́ ẹ bá mi pè é kẹ́ ẹ bá mi bẹ̀ ẹ́ kò síbi tí ìṣòro sí gẹ́gẹ́ bí bàbá wa Ẹnìtàn Olúṣẹ́gun ṣe máa ń sọ wípé gbogbo ń sọkùnrin bá ṣe ká máa gbà mọ́ra ọ̀pọ̀ nǹkan tó ṣe oore ọ̀fẹ́ ló jẹ́ fún mi ọ̀pọ̀ nǹkan míì ni mo ti là kọjá tí mo rí pé bóyá tí ìgbésẹ̀ yìí ò bá wáyé bí ọlọ́run ṣe fẹ́ jèrè ààrẹ ó lè má wà lásìkò àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ọlọ́run lò àdúrà mi fẹ́ nìyẹn ni pé ọlọ́run àfọwọ́tọ́ a lè ronú pìwàdà a lè wo ìṣe mi nítorí òní kan nítorí ọjọ́ wa tó máa ń bà mí lọ́kàn jẹ́ láti pé ọkọ pa ìyàwó tàbí ìyàwó pọkọ látijọ́ tí aláyé ti dáyé tí mo ti mọ̀ ya bàbá mi blessed memory Mirianilayo ní Oyèṣílẹ̀ kọ́lọ́run bá mi fọ̀run kẹ́ one oh five years ló ló láàyè òun ló dẹ̀ jẹ́ kí n mọ ọkọ mi mi ì gbọ́ rí pé kéèyàn ṣíwọ́ lu ọkùnrin tàbí kéèyàn ṣíwọ́ lu obìnrin mo jẹ́ ọmọ àtijọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ mo nígbà pé kò sí tọ́lọ́run lè ṣe ọkọ mi jẹ́ ẹni tó fẹ́ràn mi ò dẹ̀ mọ̀ ní nineteen eighty seven bàyà bàbá mi ló jẹ́ kí n mọ̀ November seventh ni mo mọ̀ ní nineteen seven ní chọ́ọ̀chì kan ní àrèmọ chọ́ọ̀chì yẹn lórúkọ kọ́rísà ni mí ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ fẹ́ mi ṣùgbọ́n ìjọ tí mo rí tí àwọn ọ̀rẹ́ fi ṣe yẹ̀yẹ́ nígbà tá à ń gun staircase lọ wọn á ní kó lọ sọ fún wọn wípé mo ti dá lóhùn àwọn fẹ́ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àwọn yẹn sọ pé ọmọ yòókì ń dáyàn lóhùn kó lọ ṣẹ̀dẹ̀ mọ́mọ́ tó bá jọ ọmọ àtijọ́ bàbá wa lè ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé fún mi jọ́nà lọ́hùn ẹ ní ẹ hmm. tí ì mọkùnrin rárá rárá. mi mọkùnrin òun ló jà twenty three ó dẹ̀ ah. nídìí àmọ́ mo gbà pé bólúwa ṣe fẹ́ ni ọpọjọ ló ti bẹ́ẹ̀ ni ọpọjọ ló ti rọ̀ tílẹ̀ tí màmá mo dúpẹ́ pé mo wà lẹ́nu ìgbésẹ̀ tó gbé kò sí tójú òrírí kò sí tétí ò gbọ́ rí. kí ni ìgbésẹ̀ náà. nǹkan tí mo fẹ́ pé kó ṣe fún mi ni pé mo ti wà lọ́dọ̀ àwọn òbí mi láti twenty nineteen ìta ni mo ti ṣe two thousand and twenty. mi ẹ mi ẹ ní sọ̀rọ̀ lẹ́yìn tí mo ti ní ẹ ti promise pé ẹ ní sunkún o ẹ ti promise pé ẹ ní sunkún fún àǹfààní àwọn tó ń gbọ́ wa nílé tí wọ́n á rí yín àwa la rí yín tí wọ́n bá wẹ ọmọbìnrin fógun ogun abila ogun abila tábà ní ọmọbìnrin rẹwà despite her age hmm. bí ọjọ́ orí wọn ṣe tó wọ́n rẹwà lóbìnrin. kódà tí ìbá ṣe pé bóyá èèyàn rí wọn èèyàn ò lè gbà pé ọjọ́ orí yẹn nìyẹn. ẹ mm. in mm. eh, eh, tó ṣẹlẹ̀ ni wípé lẹ́yìn tí eh, ẹ fi ara yín lẹ̀ fún ọkọ yín láti jọ ní àjọṣepọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ lóyún. kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ tí èèyàn bá ṣe. Mm. mo fẹ́ ká sọ sàn kó lè yé àwọn tó ń gbọ́ wa nílé ká máa bí táwọn ti bá wa tọwọ́ bọ̀. ẹ ní oyún ọlọ́run jẹ́rìí ààrẹ bẹ́ẹ̀ ní sàn. oyún yẹn ò wá tẹ́ wọn lọ́rùn nígbà náà bóyá nítorí pé wọn ò tí ì ṣetán ìgbéyàwó bóyá ì tí ì rẹ́dì ńgbà. tẹ́ẹ̀sì ti fẹnu kò pẹ́ fẹ́ra yín àbí bẹ́ẹ̀ kọ́. gẹ́gẹ́ bí ọmọdé ó wáyé bẹ́ẹ̀ ni. Hmm. ẹ wá wò pé kẹ́ ẹ dọ́gbọ́n sí kí gbogbo ẹ fi kẹ́ ẹ lè bá tẹ̀síwájú. ẹ foyún ṣe wedding. gbogbo ẹ̀ yé ọlọ́run sàn. <laughs> mo fẹ́ kọ́rọ̀ yẹn yí àwọn tó ń gbọ́ wa ńlé ni mo mọ nǹkan tẹ̀ ń sá fún ṣùgbọ́n Yamupo ti dé ó ti dé gbangba wálé à ẹ ẹ ẹ ibi tẹ́ ẹ ti pàdé ọkọ yín ilé ìjọsìn ni ẹlẹ́mìí ọlọ́run ó ní láti jẹ́ pé ẹnìkan tó gbàgbọ́ nínú ọlọ́run ni ó ní láti jẹ́ pé ó níbẹ̀rù ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ẹ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èèyàn ò bá rí èèyàn bá sọ̀rọ̀ èèyàn lè má mọ gravity of nǹkan tí òun ṣe ó lè má mọ̀ ojú ò mọ̀ pé nǹkan tí òun ṣe ò dáa òun ló fi ń dáa kí èèyàn yọ pé kó fi hàn ojú kójú lè mọ̀ pé ìwà ọ̀bùn lòun wù ṣé n tí mò ń sọ yé yín ẹ jẹ́ ká kàn jẹ́ kí n tó wà nílẹ̀ yí àwọn èèyàn tó ń gbọ́ wa nílé kan lè bá wa pààrọ̀ wà àbí tó bá sì lọ́nà míì tá a lè gbà láti rí i pé ká pẹ̀tù sọ̀rọ̀ yìí kó fi lè yanjú ìkórìtà kò yé mi nìí ẹ mo fẹ́ kẹ́ ẹ bá mi pè wọ́n kí ẹ bá wa sọ. ẹ máa gbọ́ ṣé kí n nà ń bẹ̀bẹ̀ ṣe sọ sórí yẹn ṣé ká sáré sọ ṣé ká bá yín sọ bẹ́ẹ̀ ṣe sọ fún wa. torí mo rí pé tí ń wọ emotional ó ti yé yín bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe yìí ó ti yé yín ẹ mọ àfẹ́ẹ̀tì mi. mi fẹ́ àfẹ́ẹ̀tì iṣẹ́ rí nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ ní ẹ bá mi pè é bí tí n bá ṣẹ̀ sí tóun náà bá ṣẹ̀ mí sí kó fojú àánú wo ibi tó fẹ́ àtúnṣe nínú ọ̀rọ̀ mi kó ṣe àtúnṣe torí ọṣẹ mọ yorùbá ni mí ọmọ gbọ́dọ̀ bá ìpele àwọn òbí ẹ̀ kó ṣe aṣọ dá ohun tí a bá dẹ̀ ṣe lé ní ọ̀rọ̀ tán ni lọ ẹni dáadáa ni mi ò ní tàn yín àmọ́ bàbá kan tó ń bá rìn lágbègbè mi ló jẹ́ kó hùwà tó wù bàbá yẹn baálẹ̀ ní ọ̀nà ọlápọ̀. ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ arákùnrin ìbá yín sọ̀rọ̀ nígbà tẹ́ wà lọ́mọdún mẹ́tàléní ogún àwọn ọ̀rẹ́ wọn ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti bá yín sọ̀rọ̀ ìfẹ́ tẹ́ kì í gbọ́ torí pé ẹjọ́ máa gbà àmọ́ ẹ gbà sí wọn lẹ́nu bí ìgbà téèyàn ṣàánú èèyàn pé ah mo dẹ̀ wá láìkí ẹ lọ sọ fáwọn ọ̀rẹ́ pé mo ti gbọ́ àwọn ọ̀rẹ́ mi ti sọ pé mi ní gbà fún ẹ màá dẹ̀ wá gbà fún ẹ láti bí ìgbà pé ojú ti àwọn ọ̀rẹ́ tó sọ pé tó rò pé kò lè ṣe é ṣe. ìbáṣepọ̀ lọ́kọláyà wáyé oyún wáyé ẹ ń gba ọmọ kékeré kò sẹ́ni tí ò ṣèwé rí ẹni tí ò bá ṣèwé kó wa sọ. ẹ̀yin wá wò pé àti àti ìṣe tán pé ó dìgbà tá a bá ṣègbéyàwó tán ká tó ṣerú ohun tó jẹ mọ́ báyìí oyún ìgbà hmm. yẹn ẹṣẹ. Hmm. lẹ́yìn ìgbà náà ìgbéyàwó wáyé. ẹ wá ṣègbéyàwó yín níṣu lọ́kà bí bẹ́ẹ̀ kọ́. ọlọ́run sì ṣe àmì sí ẹ bẹ̀rẹ̀ bísínẹ̀sì ẹ̀yin àtọkọ yín bísínẹ̀sì yẹn ń lọ ó ń lọ dáadáa ilé ìwé lẹ dá sílẹ̀ tó tóbi dáadáa àbí bẹ́ẹ̀ kọ́. ẹ sì ní àwọn. bẹ́ẹ̀ ni sọ ẹ láwọn ọmọ dáadáa tí wọ́n ń kọ́. táwọn ọmọ ń wá síbẹ̀. ọ̀pọ̀lọpọ̀ gan ló ti graduate. lára àwọn ọmọ tó lára àwọn ọmọ tó ti kọ́ tó ti lè wé yín jáde. ṣùgbọ́n. along the line ẹ kàn rí i pé ẹnìkan tóun náà jóbìnrin kan bóyá tí ò orílẹ̀ ọkọ. bóyá ọdẹ wà nílé ọkọ ṣùgbọ́n tó ń tọ́tí ní ọtí nítòsí ọ̀dọ̀ yín. ló wá mọ wá sùn ọ̀dọ̀ yín. wọ́n á bí wọ́n tá bá close ṣọ́ọ̀bù lálẹ́ wọ́n á wá sùn sọ́dọ̀ yín àbí bẹ́ẹ̀ kọ́ mo fẹ́ bí yín léèrè ọ̀rọ̀ kan lé ní ṣé mo ká àgbójú yín síta láti ìgbà tẹ́ ẹ ti wà níta ǹjẹ́ ẹ ti lásìkò kan tẹ́ ẹ fi ronú pé torí mo kọ́kọ́ fẹ́ bá Láyínká jà pé yóò mọ̀ kí mo ti sọ mo ní ọkọ àtìyàwó ọ̀rọ̀ ọkọ àtìyàwó ṣòro dá sí torí àwọn nǹkan kan wà tí wọ́n á fi pamọ́ oníkálukú kò sẹ́ni tí ó sọ pé òun lòún fi ọ̀bẹ tó nù jésù kálukú mánéjì ilé ẹ̀ ni. now kí ni tẹ́ ẹ lè ṣe tí ọkọ yín ó fi mọ bóbìnrin míì wá sínú ilé sínú ilé ṣé ẹ ti ronú nǹkan tẹ́ ẹ ṣe tó dàbí ẹ̀ṣẹ̀. ṣé àwọn pé mo béèrè lọ́wọ́ yín pé kí lẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ tọkọ yín fi gbójú àágan sí yín ẹni nígbà tí ọ̀rọ̀ obìnrin yẹn bẹ̀rẹ̀ sí ní wálé wá sùn mm. ẹlẹ́ẹ̀kọ́kọ́ sọ̀rọ̀ fún bíi ọ̀sẹ̀ bíi mélòó kan ẹ nígbà tí ẹ wá wò pé àkó má dìbí ìgbà tí èèyàn dẹ̀ ń rí tí èèyàn sọ̀rọ̀. wọ́n ṣe pé gbé ìgbésẹ̀ kan tí ó dùn ọkọ yín. ẹ kọ̀ pé ọkọ yín náà lẹ sọ fún wọn pé mi láìkí bẹ́ẹ̀ ṣe ń gbé arábìnrin wálé ẹ hmm. sọ jù bẹ́ẹ̀ yẹn lọ àbí bẹ́ẹ̀ kọ́. ǹjẹ́ ẹ mọ rídìí tí mo fi sọ bẹ́ẹ̀ bá ẹ má bínú mà o ẹ mọ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ṣe rí lápá àbí tá a wà yìí ó ti yé yín lóòótọ́ lọ́làjú ti dé àmọ́ a sì ní àwọn ọkùnrin tí wọ́n káràmásìkì obìnrin tí wọ́n bá lé òótọ́ mo sọ ah, fún yín. tán bá bá obìnrin lé. pé ah o sì wà nílé ẹ̀bùn ńlá ni. so kí ọkùnrin tó bá yín lé tẹ́ ẹ ti jọ dòwò papọ̀ tó wò yẹn ti ń fẹjú tó bá tó lè gbé yín patì tí ì ṣe pé nǹkan kan ṣe yẹn ilé dúró rètèrètè kó máa nà ọ́ mú ìyá ọlọ́tí kan ó ti yẹ yín káyájọ máa ta ní living room yín. ṣé ìṣepẹ́ ń forun dùn ọkùnrin. ṣé ìṣepẹ́ ń ṣe nǹkan kan ẹ jẹ́ sọ tòótọ́ fúnra wa ẹ sọ̀rọ̀ ní ìsìn báyìí ká rán ẹlẹ́bẹ̀ lọ ó ní nǹkan kan tẹ́ ẹ ṣe sí nǹkan kan tí mo ṣe fún wọn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èmi nígbàgbọ́ wípé kò sí ní tójú òrírí kò sí ní mhm. tí ò gbọ́ rí àmọ́ tó bá délẹ̀ tán ẹni tó wà nítòsí ni wọ́n á kọ́kọ́ pè pé mi ò rí nǹkan tó ṣe tó burú níbẹ̀ mhm. nǹkan tèmi ò kàn fẹ́ ni wípé ó ní ìdí àti lé mi síta tó bá fẹ́ fẹ́ lòmíì tí ń bá yẹn jẹ́ ọlọ́run mọ̀nà àbáyọ tó bá dẹ̀yàn mi jẹ́ ọlọ́run àbáyọ kò sí ọkùnrin tí ò kí ń ṣe àtàrẹ bí ò hmm. ṣe nísìn ó lè máa dẹ́pọ̀ tí máa dọwọ́ ọ̀sán tàbọ̀wọ́ alẹ́. kó tó bẹ̀rẹ̀. mo kàn fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ wípé à ń para ẹni tàbí o bá rí àjòjì obìnrin lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀kọ́ ló ń kàn tó bá fẹ́ lò gbèsè ayé ẹ̀ nínú sẹ́ẹ̀lì. Hmm. nǹkan tó jẹ́ kí n sọ fún wọn nìyẹn kí ṣe pé kò sí ìfẹ́ ń bẹ́ àmọ́nà tó gbé ìgbà ló kù díẹ̀ káàtó kò sí ní tójú òrí kò sí ní tétí ògbọ́n lílé ni kó fún kó ràn mí lọ́wọ́ iṣẹ́ tá a ṣe ọwọ́ ẹ̀ ní gbogbo ẹ̀ wá kó fún mi ní nǹkan kan. ẹni tí mo fi ní pé ó yẹ kẹ́ ẹ jẹ́ kí a jẹ́ kí ọ̀rọ̀ yẹn yí àwọn aráalé díẹ̀ nìyẹn ẹni skul tẹ́ ẹ ní ẹjọ́ orúkọ ẹ̀yin méjèèjì ló jọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ni sàbí mo ṣe fẹ́ kó yé wọn náà ni pé kán bá mi bẹ́ẹ̀. àti gbọ́ wọn á bẹ̀ wọ́n ṣùgbọ́n ẹni tá a fẹ́ bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mọbi náà ti jáwé fún mi èmi òrí tó bá máa jáwé fún mi ó kàn lè kó gbogbo nǹkan sọ́kó ló jáwé tó bá fẹ́ fẹ́ yà kó fẹ́ mi ọlọ́run mọ̀ ọ̀nà àbáyọ tí n bá yàn jẹ. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín ẹ má bínú mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín tí wọ́n bá sọ pé àwọn fẹ́yàwó sílé wọ́n sì fẹ́ kẹ́ ẹ tún mọ́ gbé pẹ̀lú àwọn kí ẹ̀yin jẹ́ ìyálé bí ọlọ́run ti lẹ́ mo béèrè ni. tó bá fún mi lẹ́tọ̀ọ́ mi ó sì wàhálà ọlọ́run mọ̀nà àbáyọ sẹ́ àníṣe faramọ́ kẹjọ wà nínú. sí wàhálà ọlọ́run mọ̀nà àbáyọ. ọ̀dà pẹ̀lú ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi tẹ̀ ń tẹnu mọ́ kílẹ̀ tọ́ yín kan. iṣẹ́ tá a jọ ṣe ni mo fẹ́ kó fún mi ní tó bá wù. ṣé tèkùrọ́. àtèkùrọ́ iléèwé tí à méjèèjì tá a yáwó tá a jọ dá sílẹ̀ ni. ok. lóòótọ́ ẹ̀gbọ́n wọn ni wọ́n ṣe atọ́nà bá a ṣe rí owó kó dẹ̀ sí tí ojú òrìrí ìgbà tá a dẹ̀ dáṣẹ́ yẹn sílẹ̀ ọlọ́run dẹ̀ forí ọ̀fẹ́ sí torí pé mo ti ń ṣe é níta tẹ́lẹ̀ kó tó di pé a ti mọra mo dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn níta ìgbà tí mo dẹ̀ ń ṣiṣẹ́ yẹn mo dẹ̀ ṣàlàyé fún ibi tí mo wà àwọn tó jẹ́ bí hr wọn ò fún mi lóore ọ̀fẹ́ wọn ń yọ mí lẹ́nu ló bá lókè kò sí wàhálà owó táwọn yá yìí kí n kúkú jẹ́ ká fi bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo ti ń ṣe yẹn mo ní kò sí tó burú àdẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run dẹ̀ forí ọ̀fẹ́ sí gẹ́gẹ́ bó jẹ́ pé ọkọ ló lórí aya síbi tí ìṣe but bó tiẹ̀ ṣe wù kó rí kó jọ́ máa yé ìsìn ó yẹ kó ní nǹkan kan tá a fún mi ọ̀dọ̀ àwọn òbí ni mo wà tí wọ́n ti ń daṣọ ro mi. nǹkan méjì nǹkan méjì ni mo fẹ́ bi yín ìbéèrè méjì mo fẹ́ bi yín alákọ̀ọ́kọ́ kí lẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi lé yín síta. kò sẹ́ni tí ó fọ̀bẹ tó dùn jésù nǹkan kan wà tẹ́ ẹ ṣe ni ó ti yé yín ẹ jẹ́ kí n sọ reality fún yín èmi ò mọ o bóyá torí pé ó jẹ́ first love fún yín èmi ò mọ bóyá torí pé àwọn ni wọ́n kọ́kọ́ sọ yín di obìnrin bóyá nítorí ẹ̀ nítorí ẹ̀ ń pẹ́ sọ̀tún ẹ̀ ń pẹ́ sósì ẹ̀ ń jùdí síbi ẹ̀ ń jùdí sọ̀hún ó ti yé yín afẹ́ bèrè bèrè pé irú ìgbéyàwó wo lẹ ṣe. registry la lọ sàn. ẹ lọ sí registry wọ́n sì ti jáwé ìkọ̀sílẹ̀ fún yín tẹ́ ẹ ti fojú ara yín rí ẹ̀yin àti wọ́n jọ pàdé ní court. èmi ò rí àjọpàdé ní court. ṣé wọ́n lè jáwé láìsí yín ṣé wọ́n lè jáwé láì sí wọn. ẹ ń bi lọ́ọ̀yà léèrè mọ́ ń bọ̀ náà. ayé tuntun ayé tuntun ayé máa lè. yo. ṣe ń ṣe yín nílé náà ló ń ṣe wá ń bí ọ̀pọ̀lọpọ̀ tájọ wà nù kú ló ń bí báyìí. lábẹ́ òkúta àwọn tó bá tẹ̀lé wa láyé nká wọ́n mọ bá a ṣe rọra gbé. ọ̀pọ̀lọpọ̀ ló ń sunkún bó ṣe rí hmm. lára wọn. àwọn kan fàwọn àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí fóònù mi mi ò ní láǹfààní àti kà á jáde mo sọ nǹkan kan lábẹ́ aṣọ mo ní arábìnrin ń pẹ́ ọ̀rọ̀ sọ ọ̀tọ̀ ní nǹkan tá a jọ sọ ká tó wá sórí rédíò ṣùgbọ́n mo rí i nírìí tèmi rí i bí ìgbà pé ká má tú ọ̀rọ̀ lójú ohun tán ṣà ń fẹ́ ni ká bá wọn bẹ̀ wọ́n kọ́rọ̀ yanjú bí ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ wọn tí wọ́n ń sọ yìí hmm. èmi rí i bí ìgbà pé bẹ́ẹ̀ fún wúmà yìí lówó hmm. kò rẹ́dí àti gbowó hmm. ó fẹ́ padà sọ́dọ̀ ọkọ ẹ̀ ni. èmi wá ń fàsìkò yìí sọ fún wúmà yìí pébi tó dé dúró yìí wọ́n lè jẹ́ ọmọ àtijọ́ ó sì lè jẹ́ pé irú ẹ̀sìn tí wọ́n ń sìn ló jẹ́ kí wọ́n fẹ́ dàbẹ́ ni pé wọ́n tutù díẹ̀. first love. àmọ́ ẹ̀bọ̀n gbọ́ ṣe rí first love first love tí ẹ bá rí true love yóò negate first love. true love. ó yàtọ̀ sí first love. ó ti yé eré ọmọdé ni first love twenty three years tí true love bá dé á negate first love táwọn ilẹ̀kùn kan bá tì téèyàn bá gbójú kúrò ńbẹ̀ tílẹ̀kùn mi ò fi ṣí èèyàn ní mọ̀. má ti ìjà lọ level yẹn. ẹ̀mi ò tí ì lọ level yẹn tí èèyàn ò bá ti ní ìdí èèyàn mọ́ ó ti yé yín tí wọ́n ní mọ̀lẹ́bí táwọn mọ̀lẹ́bí ò lè ṣètù ẹ̀ ẹ mọ̀ wàrà yín mọ̀ èèyàn lọ́rùn ohun tó máa ń mú jáde ńbẹ̀ kò kì í dáa ẹ̀sìn mọ̀ ọlọ́run dá yín pé mọ̀ ṣe é gbọ́ mọ̀ tí èèyàn ò bá ti ní ìdí èèyàn mọ̀ reality lèmi ń sọ o mò ń wò pé mo ní yín ní mọ̀lẹ́bí kémi àti yín wájọ sọ̀rọ̀ téèyàn ò bá ti tí ọkùnrin ò bá ti nílò èèyàn mọ́ tàbí tóbìnrin ò bá ti nílò èèyàn mọ́ ó ti yẹ yín tó ti fà parí iṣu hàn yín òwe ilé tó lọ ẹ má wàrà yín mọ́ lọ́rùn ṣẹ́ra àwọn dúkìá kan wà tó jẹ́ pé pariwo dúkìá mi kájọ pín kájọ pín tó jẹ́ pé tẹ́ ẹ bá pín tán náà tán kọ́ lọ́run ṣàánú kó fà lùbáríkà sí ni. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín ibì kan wà láàárín ọ̀rọ̀ yìí tá a sọ̀rọ̀ dé tó jẹ́ pé òun gangan gan ló lórí ọ̀rọ̀. ẹ jẹ́ àkọ́kọ́ sí interview náà. ok. kí láti máa ṣayé ẹ kúrò lẹ́bọ̀dá. ẹ lẹ́sà ẹ kúrò lẹ́sà ẹ pẹ̀ṣẹ́. orúkọ yín àti iléeṣẹ́ tẹ wá ṣojú. orúkọ ni Mọ́lẹ́jùmọ̀ Ọmọtọ́ṣọ́ Raphael àbúrò yín náà ló ń sọ̀rọ̀ láti ìlú Èkìtì Ọláolúwa láti iléeṣẹ́ health concern global consult òdu ní iléeṣẹ́ health concern global consult a kì í ṣe àmọ́ fún àwọn olóko àwọn èèyàn dá wa mọ̀ dáadáa àdẹ kí gbogbo èèyàn pé a kú ọdún tuntun yẹ twenty twenty one gbogbo àwọn tó darapọ̀ mọ́ wa ní ọdún tó lọ wọ́n yin Ọlọ́run lógo. kí ni iléeṣẹ́ yín dúró fún. thank you sir nǹkan mẹ́rin ni iléeṣẹ́ wa dá dúró lórí àkọ́kọ́ health gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ wa and we create uh, health awareness and we make sure that the people, people they have sound health ohun ẹlẹ́ẹ̀kejì òun ni travelling assistance àwọn kan máa ń sọ pé ṣe travelling agents ni wá a kì í ṣe travelling agents but àwọn òyìnbó tó jẹ́ pé àwa farati tá a jẹ́ aṣojú wọn lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n mọ àwọn ọ̀nà àtọ̀ àti àwọn ọ̀nà àtẹ̀lé tí ìrìn àjò lọ sí lóyìnbó fi máa ń yá ohun ẹlẹ́ẹ̀kẹta òun ni program tó ń lọ lọ́wọ́ tá a pè ní hybrid investment opportunity oríṣi èèyàn méjì ló lè darapọ̀ last year láti bẹ̀rẹ̀ pàṣẹ let me put it that way àwọn èèyàn àkọ́kọ́ náà àwọn tó jẹ́ pé wọ́n ráàyè tó jẹ́ pé tán bá ti darapọ̀ mọ́ wa pẹ̀lú owó péréte gbogbo nǹkan tán bá tà yẹn wọ́n máa rí twenty percent gain lórí ẹ̀ and they have all the gains to themselves torí pé àwọn ni wọ́n ṣe wàhálà ẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì ni àwọn tó jẹ́ pé wọ́n ráàyè àmú stress yẹn kúrò fún wọn kò dẹ̀ sí story nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé twenty percent irúfẹ́ àwọn ẹni àkọ́kọ́ máa rí ni àwọn àti àwájọ máa pín sí méjì gẹ́gẹ́ bí ilé iṣẹ́ á wà pín sí méjì kó wá tán síbẹ̀ nìkan á wà fún wọn ní ten percent yìí fún odidi ten consecutive months oṣù mẹ́wàá léraléra tó bá wá di oṣù kejìlá which is the twelfth month a máa dá initial capital èyí owó tí wọ́n fi bẹ̀rẹ̀ yẹn padà léyìí tó túmọ̀ sí pé láàrin ọdún kan gẹ́gẹ́ wọ́n máa rí hundred percent interest léyìí oríkèé tí wọ́n bá fi darapọ̀ ìyẹn ló ń lọ lọ́wọ́ ṣùgbọ́n ní ìsinyìí ẹ mọ̀ pé a gbé ètò kan jáde gẹ́gẹ́ bí àwọn òyìnbó tí àwa fi ara tì bọ́n ṣe kọ́ wa ètò yẹn ajá àbálẹ̀ ni fresh ni àwọn tó bá darapọ̀ mọ́ wa tó bá yá àwọn náà wọ́n máa rí jẹ ẹni tá a lè pè ní ọpẹ́yẹmí ọpẹ́ náà máa yẹ àwọn náà torí pé eléyìí yàtọ̀ sí àwọn eléyìí tó kù gẹ́gẹ́ bí ẹṣin eléyìí tó ń lọ lọ́wọ́ tẹ́lẹ̀ tá a pè ní cash back eléyìí táwọn ọmọ darapọ̀ tán máa gba owó wọn padà tán máa gba owó ṣùgbọ́n wá rí i pé twenty percent nínú àwọn ìdá ẹdẹ ń sọ Yorùbá ìdá ogún nínú àwọn ìdá ọgọ́rùn-ún àwọn tó darapọ̀ lọ́dún tó lọ bọ́n ṣe ń gbowó wọn tó ẹlòmíì nínú àwọn ìdágún yẹn wọ́n kàn fowó yẹn bọ́n ṣe rí iná ṣe ń ná ṣùgbọ́n iléeṣẹ́ health concern jẹ́ iléeṣẹ́ tó jẹ́ pé o lè bá wa rìn kó o má lè sọ pé láàrin ọdún kan à nǹkan ńlá gbòógì tẹ̀yìn máa lè sọ pé yes nǹkan tí mo achieve lélẹ̀ la ṣe wá gbé oríṣi another five packages jáde lọ́wọ́ báyìí ìyẹn ló ń hot lọ́wọ́ ni mo pè ní ajá balẹ̀ ni mo pè ní tó fresh lọ́wọ́ báyìí àkọ́kọ́ ni travelling àpè ní tourism àwọn tó bá jẹ́ pé ó fẹ́ ṣe ìrìn àjò afẹ́ lọ sí ìlú òyìnbó nígbà tó o bá darapọ̀ mọ́ iléeṣẹ́ health concern global consult ten percent tó yẹ ká máa dá padà fún yín àwọn làwọn máa fi gbogbo hundred percent la fi máa bá yín ṣe travelling tẹ́ fi máa lọ fún ìrìn àjò afẹ́ yẹn bọ̀ ẹ tún wá máa gba capital yín padà lẹ́yìn ọdún kan tó bá wù yín ẹ lè fi ṣe shopping àti darapọ̀ à ń ṣe travelling agent mo sọ lẹ́ẹ̀kan ṣùgbọ́n àti darapọ̀ mọ́ àwọn iléeṣẹ́ kan tó jẹ́ pé àwọn mọ gbogbo ìrìn àjò yẹn wọ́n dẹ̀ wà reliable alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì real estate a máa rí i pé oríṣiríṣi real estate company ló wà ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn tó máa ń darapọ̀ mọ́ real estate company yìí tán máa ń lọ ń ralẹ̀ bíi seventy percent of those people tán bá ti fowó bẹ̀rẹ̀ wọn ẹ̀ ń lórí ọ̀fẹ́ àti lè parí ẹ̀ láti rí ilẹ̀ yẹn gbà àwa tún wá darapọ̀ mọ́ iléeṣẹ́ kan real estate àyè ògbà mi láti dárúkọ iléeṣẹ́ náà sorry àyè ògbà mi láti dárúkọ iléeṣẹ́ náà tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ iléeṣẹ́ health concern global consult ten percent tó yẹ ká máa fún yín you can confirm you can even bring any estate agent tó bá jẹ́ pé ẹ fẹ́ ká máa sanwó yẹn sọ́dọ̀ wọn àwa máa máa bá yín sanwó yẹn ní oṣooṣù ẹ̀dẹ̀lẹ̀ lọ́ máa confam níbẹ̀ tó bá máa di lẹ́yìn ọdún kan gẹ́rẹ́gẹ́ ẹ̀ẹ́dì onílẹ̀ tó bá dẹ̀ tún di lẹ́yìn ọdún kan yẹn a tún máa dá owó tẹ́ ẹ tún fi darapọ̀ mọ́ wa a tún máa dá padà fún yín ilé-ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta la pè ní scholarship gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé àwọn ọmọléèwé ti wọlé báyìí ara àwọn kan tí òyìnbó tó jẹ́ pé ó fi rọ̀ àwọn lọ́rùn nílùú òyìnbó nìyẹn ní nàìjíríà àbí kí n sọ pé nílẹ̀ adúláwọ̀ ń bí ló jẹ́ pé èèyàn nìkan ló máa ń dágbé bùkátà gbogbo ìgbé ayé ẹ̀ ṣùgbọ́n nílùú òyìnbó wọ́n ní àwọn ibi tí wọ́n fi ọrùn kọ́ sí tó jẹ́ pé àwọn náà máa ń bá wa gbé làwọn náà ṣe bring idea yìí tó dẹ̀ ń wọ́ọ̀kì àpèyẹn ní scholarship ẹni tó bá ti darapọ̀ mọ́ wa tó bá jẹ́ scholarship package ni wọ́n ṣe fún ọmọ wọn starting from bóyá primary school títí dé university level tó bá ti jẹ́ scholarship package lẹ́ ṣe àwa la máa máa bá yín san owó yẹn owó school ọmọ yín la máa máa san fún odidi ọdún yẹn tó bá dẹ̀ dẹ̀yìn ọdún kan a máa fún wọn ní receipt àwọtẹ́là tá a fi ń san wọ́n á dẹ̀ lọ́ máa confam. torí àsìkò níbo ni iléeṣẹ́ yín wà àti báwo lẹ́yìn ṣe lè bá yín dòwò. kọ́lé bá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu yín. thank you iléeṣẹ́ wa wà ní MRS ẹgbẹ́ MRS filling station tẹ́ bá ti dé Ìwó road ọ̀nà tó lọ sí mọ́nàtán láti Ìwó road hmm. wọ́n pe school kan ní Bishop Phillips Academy ilé epo àkọ́kọ́ ilé epo kejì wọ́n pe ní MRS filling station health concern global consult wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo mrs filling station yẹn ẹ máa rí wa lókè gàgàrà health concern so package méjì tó kù la pè ní food option ìyẹn náà wà fún àwọn èèyàn tó bá jẹ́ pé nípa ti tó ń jẹ náà wọ́n fẹ́ darapọ̀ mọ́ wọn á lọ máa gbóúnjẹ bí ta bá wọn sanwó fún ẹlẹ́ tó tẹ̀lé òun náà la pè ní asset acquisition bóyá o fẹ́ ra ọ̀kadà bóyá o fẹ́ ra márúwá bóyá o fẹ́ ra mọ́tò ni bóyá o fẹ́ ra furniture àbí electronics mm. you can come to health concern global consult àwa la máa bá yín fi interest yẹn láti máa bá yín kẹ́ ẹ jẹ́ kí n pe nọ́mbà tó já sí iléeṣẹ́ health concern global consult zero nine zero five thousand four eight one six lẹ́ẹ̀kan sí zero nine zero five thousand four eight one six tàbí kẹ́ ẹ pé zero nine zero two thousand eight three one four i repeat zero nine zero two thousand eight three nine four ẹ website wa ni healthconcernglobal.com healthconcernglobal.com a máa máa retí yín o. ẹ ṣeun. sẹ́rí madam ẹ máa bọ̀ nǹkan tẹ̀mí máa oríṣiríṣi ìbéèrè làwọn èèyàn ń béèrè torí kò tí ì yé ọ̀pọ̀lọpọ̀ náà sí. ẹja àná àwọn kan sọ pé ṣó ti bímọ fún. pàápàá àwọn kan sọ pé ṣé kò bímọ fún. àwọn kan sọ pé ṣé ó ń fi rẹ̀ bẹ̀ ni. ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀ àǹtí ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín àwọn kankan wà tí ò yé yín ẹ lè jù mí lọ lọ́jọ́ orí o ṣùgbọ́n nígbà míì ọlọ́mọ ń fi ọpọlọ sí ara ọmọ kékeré ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi ṣé ráwọn ìrìn àjò míì wà tó jẹ́ pé tí ò bá dàrú kò lè túntò honestly ẹ̀yin ó sì mọ diwọ́ mu kó mọ́ dàrú kó mọ́ dàrú ibi kó mọ́ dàrú yẹn kò ní í tò mọ́ ṣé wá ráwọn ìrìn àjò kan wà tó jẹ́ pé àwọn kan wà tó jẹ́ pé ọ̀rẹ́ ló yẹ kẹ́ ẹ jọ ṣe ẹ yẹ kó ṣe ọkọ àtìyàwó. ṣẹ́gun jẹ́ kí n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan ṣé ah. mọ̀lẹ́bí yín ò bá yín dá sí i ah, eh. mọ̀lẹ́bí méjèèjì ṣé wọ́n bá yín dá sí i nígbà tí òun ṣe kó he yín lójú títì. àbí ẹ dẹ̀ ṣe ẹbí wọn dáná ẹ lọ rẹ́jísítì ṣùgbọ́n dáná yín bàbá mi àti ìyá mi ti lọ bá tí wọ́n bẹ̀ gbà táwọn òbí ẹ̀ méjèèjì wà láyé àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà fámìlì wọn dà òun kàn jẹ́ ní tí. ẹ fara balẹ̀ nígbà tẹ́ni yóò gbọ́rọ̀ sí bàbá àti màmá yín lẹ́nu nígbà tí mọ̀lẹ́bí tiwọn náà tẹ̀ ní wọn dà ó ti yé yín àǹtí mo fẹ́ béèrè béèrè kan ọlọ́run ò ní fìyà jẹ yín o gbogbo tẹ́ ẹ̀ sì ń wá lọ́lọ́run máa fún yín kọ́lọ́run jẹ́ kájọ àdúrà lọ́dún twenty twenty one ẹ jọ tí ọlá tọ́lọ̀ bá ṣàánú yín tẹ́rẹ́ ni gbé yín lọ́wọ́ sókè tó fún yín ní owó pé kẹ́ ẹ bẹ̀rẹ̀ bísínẹ́sì mi ṣe ẹ tún lọ sọ́dọ̀ bọ̀dá yẹn àbí ẹ fẹ́ kí bọ̀dá tínú kí bọ̀dá yẹn fẹ́ yín kó má fún yín lówó àbí kó fún yín lówó kó má fẹ́ yín èwo lẹ fọwọ́ mú mà. ọdọ rita kò yé mi. ẹ mú kan. ó yé eyín mà. ẹ mú kan ìfẹ́ arákùnrin yẹn wà lọ́kàn yín ẹ ẹ ẹ̀tọ́ yín ẹ̀tọ́ yín tẹ̀ ń sọ ọkàn yín sì fà sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ torí pé ọmọ àti wọn fún mi lórí ọ̀fẹ́ láti rìn káàkiri àní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa gbọ́. bí mo padà tí mi ìbá gba nǹkan tí mo fẹ́ kò tí ì lè rọrùn. kí lẹ fẹ́. nǹkan tá a jọ ṣe kó fún mi ní tèmi yín ò lọ́kọ láya dúró iye tó bá wù ni kó fẹ́. ẹ mọ̀ mo ń bọ̀ mo fẹ́ bóyin gbogbo ohun tí ẹ fẹ́ sọ pé ẹ fẹ́ gbà lọ́wọ́ ọkùnrin yìí ó ti yé yín tán bá ro gbogbo ẹ̀ papọ̀ ó tó twenty million naira tó jẹ́ ẹ̀tọ́ yín tẹ́ ẹ fẹ́ àjọ ara yín ṣe tó bá ó tó twenty million naira mo ń béèrè ni o ẹ dáhùn o. ó tó ó tó twenty million. ó wà láàrin èmi àti. ṣé ẹ má ẹ farabalẹ̀ ẹ gbọ́ mi tẹ́ ẹ bá ti mọ̀ pé ọ̀rọ̀ wà ní kọ́lọ́fín ẹ má gbùwà sórí afẹ́fẹ́ èmi ò fẹ́ bẹ́ẹ̀ ṣe ń fi sọ́tún. ilẹ̀ tó yẹ kó fún mi tí kò fún mi mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín tẹ́ ẹ bá sùn mhm, tẹ́ ẹ bá ti sùn lóru kí lẹ máa ń rántí tẹ́ ẹ ní sáyé ń bì. mo rántí pé. tẹ́ ẹ bá ti sùn tẹ́ ẹ ti sùn ó ti yé yín kí lẹ máa ń rántí tẹ́ ẹ ní sínú ayé yìí kò sí nǹkan tí a mú wá kò sí ní tá a mú ṣùgbọ́n kò sí nǹkan tí mo rántí ju pé oore ọ̀fẹ́. oore ọ̀fẹ́ lẹ rántí. bẹ́ẹ̀ ni tí n bá ti sùn. ìfẹ́ ń dà yín láàmú ẹ jẹ́ n sọ tòótọ́ kan fún yín ó ti yé yín àwọn tó ní yín yẹ kí wọ́n mú yín kí wọ́n sọ̀rọ̀ fún yín dáadáa nkíní kan sì ń dà yín láàmú èmi ò mọ̀ o mi ò mọ̀ o ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bí ìgbà tẹ́ kan parí sẹ́lẹ̀ yín lórí ìgbà kan fẹ́ fẹ́ yín ni torí ètò ojú yín rí tó yàtọ̀ àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí ó yẹ kí orí yín ti máa ṣiṣẹ́ gan tẹ́ ẹ bá rí owó kẹ́ ẹ bẹ̀rẹ̀ ìrìn àjò yín ẹ wò ó kọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ. tẹ́ bá rẹ̀ ń tó lè fún mi. ẹ má para yín sáyé kẹ́ ẹ ṣẹ́gun oníṣòwò. bí mo ṣe rí kó síkù ọ̀nà mi sì jìn pẹ̀lú ògo ọ̀dọ́. tọ́nà yín bá jẹ fira yín lọ́kàn balẹ̀ kòtò ní ti ń jì sọ́run yín. Ah, bí mo ṣe wà yẹ igó mọ̀ pé mo bùsára ọlọ́run tó báyìí kọ́ ni mo rí tẹ́lẹ̀. bùsára kíni bẹ́ẹ̀ni sà. irú ẹ jẹ́ bíi bùsáyọ̀ ah, ni. ẹ jẹ́ kí n bọ́ síta kẹ́ gbé mọ́tò kẹ́ tóòsì mi. mi ò lè tóòsì yín. <laughs> ẹ máa tóòsì yín. yọ pẹ́ mi pò ní gbà. àdáyín ẹ̀mí tèmi gan ti ẹ̀fẹ̀ ṣe second wife máa jẹ́ first wife pẹ̀lú ògo ọlọ́run àwọn tó bá fẹ́ tẹ̀lé mi ó tẹ̀lé mi kọ́ wá eh, kí. ẹ máa sọ̀rọ̀ gidi ẹ wá kọ́ ń gbọ̀n bíbélì tiẹ̀ rọ tẹ́lẹ̀ mi ò láì kí ẹ o. àṣẹ g fún. Hm? Ah, ẹ fẹ́ kí n ta sí yín ni. ó yẹ ta sí mi ó yẹ ta sí mi èmi gan wà lé. èmi gan ò easy tẹ́lẹ̀ mo ti ju yín ni. fún mi fún mi ní títọ́ mi máa jẹ́ nǹkan love letters. ẹ má kọ love letter kò sẹ́ni tí ó gbà. ẹ gbà ẹ dá dúró bí ó wà sẹ́ni. ẹ gbọ́ ẹ gbọ́ àwọn ìbéèrè kan wà tó jẹ́ pé ó jẹ́ ẹ̀dùn ọkàn tèmi tẹ́ ẹ fẹ́ kí n sọ̀rọ̀ lé lórí bá a sọ àákù bá a sọ ọ̀run là ń lọ ṣùgbọ́n mo fẹ́ kí àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń gbọ́ wa kí wọ́n mọ̀ wípé kì í kàn ṣe pé ẹ dédé ń sọ pé ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ní tá à ń pè lẹ́tọ́ yẹn gan lọ́dọ̀ ẹlòmíì ò lè má yé èèyàn hmm. ẹ jẹ́ kí n ṣàlàyé fún ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa nílé hmm. ṣe rí oyún àkọ́kọ́ tí wọ́n ní tí wọ́n ṣẹ́ ń ló kó bá ilé ọmọ wọn tí wọ́n fi lè ní oyún míì àwọn ò wá fẹ́ ká sọ̀rọ̀ débẹ̀ mọ́ hmm torí pé wọ́n ní ìgbàgbọ́ wípé ọ̀rọ̀ yìí sì lè ṣẹ́tù. bẹ́ẹ̀ ni. pé kọ́kọ́ àwọn má lọ bínú kọ́ má tún mm. jẹ́ torí pé àwọn ti sọ ni ọ̀rọ̀ ò ṣe níyànjú mọ́. ẹni tó jẹ́ pé òun ló gbà bá léèyàn ọkùnrin méjì ò sì gorí wọn títí dìsìn ọkùnrin míì ò gorí wọn láti ìgbà yẹn ó ti lé lógójì ọdún ó ti lé lógún ọdún báyìí o tí wọ́n ti jọ wà papọ̀ wọ́n gba ìbálé wọn wọ́n fi lóyún àkọ́kọ́ ìgbà Ni ilé ọmọ wọn ní jíúrì ni wọn fi ní dókítà pẹ̀lú àwọn àyẹ̀wò tí ẹlẹ́ẹ̀ṣẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ àpẹ̀lú àwọn àyẹ̀wò tí wọ́n ní wọ́n ṣe wọ́n lè ní gẹ́gẹ́ bí òyìnbó's report tó yàtọ̀ sí report ti ọlọ́run àwọn medical report tí wọ́n mú wá sọ pé ó ṣeé ṣe kí wọ́n má lè bímọ wọn pẹ̀lú injury tó ti wà nílé ọmọ wọn èmi wá wò pé kò wá yẹ kí ọkọ mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí ti wà ńlẹ̀ kó wá tánù no matter what irú ìjà tó wù kán tán bá àjà hmm. irú aṣọ tí ìbá àwa ṣẹlẹ̀ láàrin wọn ó yẹ kí wọ́n lè tọlọ́rètì ara wọn. láyìnká ìwọ rò bẹ́ẹ̀. tiẹ̀ yàtọ̀ fún ipe kan tọlọ́rètì ara wọn kán wá tún hmm. rò pé injury tí wọ́n dá sí ilé ọmọ àti hmm. bísínẹ́sì tí wọ́n ti jọ dà papọ̀. rí rí tó dẹ̀ jẹ́ pé ó prosper. Hmm kò wá yẹ kó wá jẹ́ pé kí tèfètèfè rajà lọ́wọ́ gédégédé eh? lọ́dọ̀ ti tèmi o bẹ́ẹ̀ ṣe rò nìyẹn. ìdí tí mo fi sọ nìyẹn pé ẹni bá fẹ́ wọnú ìgbéyàwó gbọ́dọ̀ lajú ẹ̀ sílẹ̀ kórí ẹ̀ ó pé marriage is not meant for babies orí ẹ̀ gbọ́dọ̀ pé number one tí ẹnìkan bá ní kọ́ mọ́ ṣẹ́yún ayé ti tiẹ̀ ló fi ń takátì takátì bẹ́ẹ̀ ni ayé ti tiẹ̀ ni tí nǹkan bá ṣẹlẹ̀ sí ẹ ìwọ ló ní eléyìí ti ń jẹ́ kórí èèyàn ó pé ní ìsìn báyìí fáwọn tí ó bá kù díẹ̀ káàtó fún ní ọ̀rọ̀ làákàyè ni o pé tí wọ́n bá ti ṣe sẹ́yún sẹ́yún sẹ́yún jájọ rẹ́dì kó tó di pàmò rẹ́dì àwọn kan wà tẹ́pọ́ lọ́wọ́n àforí ọ̀fẹ́ gbà àwọn kan wà tẹ́pẹ́ wọn ò ní ní orí ọ̀fẹ́ ní èèyàn kì í fi fi ayé wé ayé. àwọn wá sọ ọ̀rọ̀ kan fún mi tó jẹ́ pé ó jẹ́ kọ́kàn mi bàtà torí àwọn náà ní ìgbàgbọ́ wọ́n ní medical report doctor's report nìyẹn pé ṣùgbọ́n àwọn sì ní ìgbàgbọ́ yìí pé àwọn á sì bí ọmọ tiwọn tí èmi náà sì gbàgbọ́ torí ẹni mm. tí ò ní wúmbù mm. ọlọ́run ti ṣe rí tó mm. jẹ́ pé padà bímọ kò sí ntọ́lọ́run ò lè ṣe láyìn ká nígbà tẹ̀sí sísọ pé nígbàgbọ́ hmm. ẹ fi ọkàn ara yín balẹ̀ ẹ̀bẹ̀ tá a ní kẹ́ ẹ ká bẹ ọkọ yín hmm. ṣé ẹ̀bẹ̀ kẹ́ ẹ padà sílé ni hmm. àbí kó fún yín dúkìá àbí kó fún yín ní dúkìá tẹ̀ ń pè lẹ́tọ̀ọ́ yín. gẹ́gẹ́ bí medical report tán sọ fún mi ó eh. ní kó wá ó ní kò sí nǹkan tó ṣe mí pé mo lè bímọ eh. ṣùgbọ́n àwọn nǹkan tó yẹ kí n ṣe kò eh. sí owó láti ṣe ọwọ́ ẹ̀ ní gbogbo nǹkan wà. ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ mi ṣe rí ọ̀rọ̀ owó tẹ̀ ń sọ yìí mo ti bèèrè lẹ́ẹ̀kan pé tẹ bá ti sùn kí lè máa rántí téèyàn bá so èèyàn kì í rántí nǹkan kan mm-hmm. téèyàn bá kú kò lè rántí pé òun fi nǹkan kan sáyé ó ti yé yín ṣe rí ilé ayé tẹwà ìbá bala gift ló jẹ́ fún yín ẹ gbárùkù tí ọlọ́run wá ṣe kinní kan fún yín ọlọ́run ò gba làákàyè yín ẹ sì ní iṣẹ́ tẹ̀ ń ṣe ó ti yé yín ẹ ṣe pọkàn sọ́nà kan kẹ́ ẹ fèsì iṣẹ́ tẹ̀ ń ṣe kẹ́ ẹ ra fìyẹ́lẹ̀ bíi past yín tí ọlọ́run bá sọ pé ààyè sì wà lọ́dọ̀ ọ̀dọ́ àgùntàn tiwọn nílẹ̀ ọ̀dọ́ àgùntàn tiwọn àwọn fúnra wọn ló máa wà yín wá padà. bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe wá ń wò ó ah, ẹ mọ tọ́lọ̀ ń pèsè ilẹ̀ fún yín ẹ̀dẹ̀ ah. ń pariwo ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́. ẹ mọ tọ́lọ̀ ń pèsè ilẹ̀ fún yín àtòrí nǹkan ṣe nǹkan lọ́lọ́run ó lè jẹ́ pé ọlọ́run mọ̀ ọ́n mọ̀ ṣe ojú ah. wọn lára yín kẹ́ ẹ lè débi ayọ̀ yín. àbí. Ah, ó lè jẹ́ pé torí ìrìn àjò tí ọlọ́run là á lẹ̀ fún yín èyàn á gbé ìgbésẹ̀ kan tí mi ò bá l'accident mo lè má débi tí mo délé ni bẹ́ẹ̀ni èmi kọ́ ni màá kọ́kọ́ l'accident èmi dẹ̀ kọ́ màá l'accident nìkan yìí bẹ́ẹ̀ni ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò ní accident ó ṣeé ṣe kí n kò sì ṣe pé ó ṣòro fún Ọlọ́run láti pé kí n ti dìde rìn ẹni títí ẹ pọ̀ ju ti tèmi ó ti dìde rìn ṣùgbọ́n á nídìí tọ́lọ́run fi sọ pé ṣìjókòó àbí dìgbà báyìí dàsìkò báyìí tó bá sì wọn Ọlọ́run tó bá sọ pé bóun ṣe fẹ́ ṣeré kábíyèsí so ẹ pọkàn pọ̀ sọ́dọ̀ ọlọ́run kẹjá fìjà fọlọ́run jà ká fọwọ́ lẹ́rán tó bá jẹ́ pé ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ẹ̀tọ́ mi ilẹ̀ ń sọ kóòtù lẹ́ lọ. mo fẹ́ sọ ẹ ló ẹ sì lówó tẹ́ fi lọ sí kóòtù. nǹkan kan ni mo fẹ́ sọ ẹ̀yin náà lẹ máa sọ ẹni téèyàn ò bá rẹ ni bá lọ là kéya iṣẹ́ téèyàn ti ṣe kò síbi tí mo lọ wọ́n sọ fún mi pé iṣẹ́ tó ṣe kí ló ní àwọn ò kankan ìwọ́tọ̀ ẹ̀ kó máa fáwọn. àwọn olóṣọ ok àwọn ibi tẹ́ ẹ̀ ń lọ àbí. bẹ́ẹ̀ni mo láwọn ẹ̀gbọ́n náà kankan náà náà sọ. ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ mi àwọn kan ṣiṣẹ́ nílùú òyìnbó ó ti yé yín tó jẹ́ pé wọn ò mú píìnì tán fi kúrò ńbẹ̀ nígbà tí wọ́n ń wo ikú lọ́ọ̀kan tó ní kálukú sá fún ẹ̀mí ara ẹ̀ wọ́n tún padà lọ tún mú twenty twenty one rí ẹ lọ tún máa yẹ yín bẹ̀rẹ̀ ni o ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ẹ lọ tún bẹ̀rẹ̀ ni o ṣe rí ìgbésí ayé yín ẹ máa gbọ́ ìgbésí ayé yín ọwọ́ Ọlọ́run ló wà ẹ kọ́kọ́ dúpẹ́ ní ẹ̀bùn Ah, ah. ìwà láàyè náà ah, ẹni bá wà láyé ẹ sì ní àìsàn tẹ̀ ń náwó lé lórí tí wọ́n ń gbé yín kiri tó ó tọ́pẹ́ ìyẹn tó ìyẹn tó ó tó lọ́tọ̀ ẹ sì ẹ omi omi gbóná òdàjọ́ yín ásìdì òdàjọ́ yín ibẹ̀ yín lẹ jókòó yìí ẹwà yín ò sì bàjẹ́ ṣọ́kùnrin ò kẹnu sí yín mọ́ ni. wọn àǹtí yóò lè jẹ́ kẹ́nìkan kan kọdù sáwọn wọ́n ti ṣe ọkàn ara wọn lé bọ́n ṣe wà yìí bẹ́ẹ̀ bọ́mọ gọ́vnà fẹ́ tí wọ́n ṣàn pariwo tí wọ́n lami lójú wọ́n láìkì ẹ̀ kó tó sọ wọ́n láìkì mi ọmọ pupa ni wọ́n láìkì ọmọ pupa ni wọ́n láìkì ọ̀yà jù sí wọn wò ọmọ pupa ni wọ́n láìkì. ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín sá ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí ká hmm. ní ẹ rí mi níta hmm. tí ẹ̀dẹ̀ léèyàn nínú ilé tí mo hmm. wá bá yín ta lẹ́kọ̀ọ́kọ́ mójútó ṣé ẹni tó bímọ fún yín àbẹ́ni tó ṣẹ̀ ń wojú lẹ́ẹ̀kọ́ mójútó lẹ́ẹ̀kọ́ mu ti ẹ̀ gbọ́ torí ẹ̀bí pé kí ni mò ń kó bọ̀ yín náà máa sọ lórí ètò tẹ́ni tó bá ń lọ sí ilé ọkọ̀ so bẹ́ẹ̀ ṣe wàyí ẹ̀ lérí síngù tí ó fẹ́ yín àbí tó o bá ti ní pé kí ni mo mú bọ̀ eh. torí òní ìbẹ̀rẹ̀ kọ́ ni oníṣẹ́ ẹni tó hmm. bá forí tì dópin la ó gbà lọ. ẹ jẹ́ agbọ́n táwọn èèyàn sọ. ẹ jẹ́ káwọn ará lè dá sí. inú balasọ ayé ayé ayé ayé ayé o. hello. ẹ kú ètò. ẹ bá a ṣe pápápá torí táìmù wa mà ó kọ yín àti bẹ́ẹ̀ ti pè wá. orúkọ tèmi èmi náà fẹ́ fẹ́ orúkọ búra mi láṣẹrí. ẹ fi bò ó nípa ọ̀rọ̀ woman yẹn mo fẹ́ fẹ́ dá sí mo fẹ́ relate experience hmm. tèmi Hmm. nígbà tó ń sọ pé twenty two years ni àwọn pàdánù ìbálé tí wọn èmi hmm. twenty six ni twenty six hmm. lẹ́yìn yẹn ẹni tó fagídí gbà mo tún wọ inú àìsàn fún bíi odidi ọdún mẹ́jọ kí wá sọ pé first love yẹn náà ni mo fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ mo fi wá wọ thirty three years kó tó di pé mo rí èèyàn mo fẹ́ kó gbàgbé pé first love Hmm. kọ́ gbàgbé nípa ìbálẹ̀ kọ́ gbàgbé bí àbálẹ̀ yẹn ṣe rìn wá. madam ìbálẹ̀ yẹn kọ́ ni issue o wọ́n ń gbà bálẹ̀ yẹn kọ́ ni issue tó bá gbà bálẹ̀ èèyàn tí èèyàn ṣe téèyàn sì padà lè tún tú ìmíì ní ìyẹn kò sí problem pẹ̀lú ẹ̀ but n tó jẹ́ ẹ̀dùn ọkàn ni wípé àbálẹ̀ tí wọ́n gbà ló fún wọn lóyún àkọ́kọ́ lẹ́yìn tí wọ́n wá lóyún àkọ́kọ́ wọ́n ṣẹ́yún àkọ́kọ́ yẹn ṣíṣẹ́ tí wọ́n lọ ṣẹ́yún àkọ́kọ́ yẹn ló fa ìfàsẹ́yìn àti ní oyún ìmíì. tí ọ̀tá wọn bá ti wá bóyún yẹn lọ ń gbọ́. kí ló fẹ́ bọ́lọ̀ ń fà. ẹ tún gbọ́. kí ló fẹ́ bọ́lọ̀ ń fà ṣé bí kọ̀ǹdíṣọ̀n téèyàn bá ti bá ara ẹ̀ èmi tí mò ń sọ fún yìí mo mú ní square one nísìnyí kò tí ì jọra wọn ẹni tí mò ń sọ yìí ti làlùyọ gan ó ti wà níbi tó dáa kí wọ́n sọ pé mo ṣì ń ronú yẹn èmi mú níbẹ̀rẹ̀ kò tí ì rọrùn mo dẹ̀ ṣì ń yí mọ́ lórí nǹkan tí mi ò mọwọ́ tí mi ò mọ̀dí kò tẹ́ ṣe táwa plan pa máa fẹ́ ra àwọn ò plan pa máa fẹ́ ra wa òun kàn wá bígbà téèyàn jáàyàn lólé ara hmm. tó dẹ̀ ṣe bígbà téèyàn lóyàn hmm. tó lóyàn téèyàn bẹ̀rẹ̀ sí í ṣàìsàn lórí àìsàn yẹn mo wà fọ́ long hmm. bí ojú ọdún mẹ́jọ kí ni mo fẹ́ bọ́ lọ́n fà. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ọmọ inú ni ìní olúwa ọmọ ni ìyá ọmọ ni jẹ gbogbo òbí tó wá ń jàrọ̀kọ̀ ìbẹ̀rẹ̀ tó dúró déédéé sound beginning fáwọn ọmọ yín toddlers daycare and preschool ní kí wọ́n ti bá yín fẹsẹ̀ wọn ọ̀nà at toddlers daycare and preschool prepare your child for a solid educational future established in a child-friendly environment with facilities that will make your child feel at home our caregivers and teachers and all members of our staff are dedicated diligent and hardworking and our fee is affordable affordable fún ìfọ̀kànbalẹ̀ lórí àwọn ọmọ yín toddlers and preschool ní kẹ́ ẹ gbé wọn lọ o ẹ kàn sí wọn lónìí ní number one ọba ògúndípẹ̀ bypass liberty road òkè àdó ìbàdàn for inquiries please call zero eight one five two two two nine one five three or zero eight one three seven three zero seven zero seven five toddlers daycare and preschool we care like grandmas. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ń tiẹ̀ ń bẹ̀ báyìí tó wá ń bínú tó báyìí. Hello. ẹ kọ́ lẹ́ mà. ẹ kọ́ lẹ́ sa ẹ pé. ẹ ra ìyá kọ mi jàre kò ní bàjẹ́ fún yín máa ń kọ́. ẹni ẹnì kan lọ́ọ́ máa ṣọ ẹ̀ máì di social distancing ẹ̀yìn ara nàìjíríà ò nǹkan tẹ̀ ń sọ tẹ̀ ń gbẹnu sí ọjà lẹ́nu ẹ̀já àjọṣọ́ra yín ẹ̀jọ́ gbélé kan náà. Bọ́lá ló sọ̀rọ̀ láti Scotland láti ọdún mẹ́wàá. àgbẹ̀lẹ́jà rẹ̀ àgbẹ̀lẹ́jà àgbẹ̀lẹ́jà Ah, eh, um, eh, nǹkan tí mo fẹ́ sọ fún àǹtí yẹn ṣe rí àwọn èsì wọn lágídí wọn lágídí bọ ìwà láyé ló jẹ àwọn èsì tó bá ti gba bó jẹ èsì muslim àbí christian wọn tètè let's go ẹni tó wà láyé ló máa di ogún nǹkan tí àti tó pè yẹn ti tó àti tó pè tán sì ń sọ fún wọn ó ti tó ọ̀rọ̀ ẹni tó bá wà láyé ló máa di ogún kí la mú wá ẹ ń sọ gbogbo ẹ̀ fún wọn wọ́n ń dìbò wọn síbi tó ọba ti hmm. rẹ́dí àti let's go tó ọ̀dẹ̀ fẹ́ gbọ́ advice àwọn èèyàn mi ò rò pé ó yẹ kó wá sórí program kí la mú wá ẹsẹ̀ mẹ́fà. Ah, mo ti sọ fún yín pé àwọn èèyàn á bú yín hmm. àwọn èèyàn á sọ̀rọ̀ sí yín ṣùgbọ́n níbi tó dé dúró ìkẹ́ ọ̀rọ̀ yín lè lójútùú kó lè ní lọ́síwájú ni nígbà tán bá tí gbogbo wa bá sọ̀rọ̀ sí yín tán tá a bá da ọ̀rọ̀ lẹ̀ tán ẹ̀ wàá lọ dàárò. ẹ wàá pìkì ẹ tẹ fẹ́ pìkì mọ́ èyí tó kàn nínú ọ̀rọ̀ yín èyí tó ìgbésẹ̀ tó kù tẹ̀ fẹ́ gbé pé kílẹ̀ mú bọ̀ kílẹ̀ mú bọ̀ àwọn mọ̀lẹ́bí ń bọ̀ yín kílẹ̀ ẹ bá wà ní condition tí mọ̀lẹ́bí ń gbé yín kílẹ̀ ẹlẹ́ jẹ́ first born gbàtẹ́ wá jẹ́ first born nǹkan àwọn àbúrò ń wojú ẹ àwọn ọ̀rẹ́ yín tẹ́jọ ṣe kékeré ṣẹ́ẹ̀kì padà rí ọ̀pọ̀lọpọ̀ nù wọn ẹ rí bọ́ ṣe rí mélòó lẹ̀ ń rí nù wọn tó rí bẹ́ẹ̀ ṣe rí akamọ́yọ ọ̀rẹ́ yín mi tó ń dọ̀jì fún yín ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ mi yín mi ẹ máa bọ̀ á dọ̀jì yín ṣé ẹ dùn ún wò lójú ni àǹtí tí ò mórí ọlọ́run wọ́n yọ kúrò nínú àjàgà ayé inú ìparun ayérayé wọ́n tún dìbò mọ́. nǹkan tẹ́ni ká bá yín ṣe àá padà ṣe yàn ni. láyé ká ó pọkàn yín yóò pè é èmi ò lè ráàyè ní ọmọ bísí gan. a lè a ní fẹ́ dárúkọ wọn lórí rédíò hmm. ṣùgbọ́n a fi ìyọ́nú ọlọ́run bẹ̀ wọ́n hmm. kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ro tọjọ́ kìíní àná lọ́jọ́ tó ku ẹ̀yìn àti àwọn nìkan. tí wọ́n sì ìfẹ́ ń dùn gbà tí fẹ́ ń dùn tí wọ́n ṣe nǹkan tí wọ́n ná fẹ́ ṣe mm. tẹ́ẹ̀sì yíùn padà tí ì sì ṣe pé sọ pé ẹ ṣe kán ro ọjọ́ yẹn kán sì ro ọjọ́ tí ó kù àwọn àtẹ́lẹ́dà wọn kí wọ́n ṣe ń tí ó tọ́ fún yín lára dúkìá tẹ́jọ pawọ́pọ̀ kó jọ mm. kí wọ́n ṣẹ̀tọ́ yín fún yín mm. lára dúkìá tẹ́jọ pawọ́pọ̀ tẹ́jọ kó jọ mo mọ̀ pé ẹni tó ẹlẹ́sìn kìrìsìtẹ́nì nítorí ẹni ṣọ́ọ̀ṣì lẹ ti ríra yín mo mọ̀ pé a ní ẹ̀rí ọkàn pẹ̀lú ohun tí ó jáde síta yìí àwọn hmm. náà á dárò ẹ ní kí wọ́n má níyàwó mi àbẹ́ ní kí wọ́n má níyàwó mi kán níyàwó mi ṣùgbọ́n tó jẹ́ ẹ̀tọ́ tiyín òógùn yín lára wàhálà tẹ́ ẹ jọ ṣe kọ́lọ́n kó sí wọn lọ́kàn kọ́lọ́n gbà fún yín. láyìnká. ẹ ẹ̀yin náà lẹ́tùn pè wọ́n ṣé bẹ́ẹ̀ máa ń pè wọ́n. láyìnká gbé kọ́ọ̀lù yín. wọn ò kọ́ọ̀lù yín. láyìnká hmm? ṣé kí n sọ̀rọ̀. àǹtí ṣé kí n sọ reality fún yín. gbogbo ohun tẹ́ ẹ rò pé bóyá ó wà lọ́wọ́ máa yẹn tó bá ti na lánàá dànù ńkọ́ ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi tó bá ní tó ní àfojúsùn kan tóun náà ń lé tó jẹ́ pé ẹ̀tọ́ tẹ́ rò pé ẹjọ́ pé ó sì wà lákàtà rẹ̀ yẹn òun náà ti na dànù tọ́lọ́run ti nà nípasẹ̀ láti bẹ̀ kí ló fẹ́ bò yín padà ẹ bẹ̀rẹ̀ gbé ayé yín fúnra yín òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín yẹn ó lè ti run owó yẹn sí nǹkan míì tí ò yọ. n ń jà fún ilé má sí mọ́. ó fẹ́ gèrè e lè máa wò látọ̀ọ̀kan ó ti yé yín ẹ wò mí àfi tó wá pẹ́ ẹ̀ mọ̀ pé lọ́lọ́run ló kù tẹ bá lọ́lọ́run ó ti yẹ yín mo lọ́lọ́run lẹ́yìn mo bólú adúró ọkàn mi balẹ̀. ọlọ́run á fún yín. ṣe ayé pa jẹ́jẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayifale and EOB. Aya mi, mo ní nǹkan ìyanu kan fún ọ. Gba kòkòrò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun rè. Hmm, o ṣé Adéorí mi, ẹ mà jọ mí lójú kẹ. Bàbá mi oníṣẹ́ ìyanu tí wá wá dà o. <laughs> Ẹ̀yin ọmọ ẹ̀ òjòwú ni ìyá yín lẹ́jọ́. Ó dáa kí lè wá fẹ́ báyìí. Ẹ mú wa lọ sí tó glass toy mask. Ká lọ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tiwa náà. Ó ti yá ẹ̀jẹ̀ á lọ toddlers toy smart ilé ìtajà nǹkan ṣeré ọmọdé lóríṣiríṣi àtàwọn èlò ìkẹ́kọ̀ọ́ tí mọ̀pọ̀lọ́ máa jí pépé mẹ́kọ̀ọ́ kíkọ́ rọrùn fún wọn ní toddlers lẹ́tìrí kẹ̀kẹ́ ọmọdé àtàwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lóríṣiríṣi tó lè gbọ́mọ méjì lẹ́ẹ̀kan náà àwọn nǹkan ṣeré àràmàǹdà àtàdìpọ̀ ẹ̀bùn fàyẹyẹ àwọn èwe gbogbo ọjà tẹ bára ní toddlers ló jẹ́ ojúlówó tó sì tó dínwó jọjọ ẹ̀yin náà toy smart tó one ọbọ̀ ògùndípẹ̀ bypass òpópónà liberty ìbàdàn zero seven zero three one three one five nine seven eight. ẹ sì lè pè fọ́jà yín láti ibikíbi yíká orílẹ̀-èdè nàìjíríà tá a sì gbé kẹ̀yìn la láìsí ìdádúró. ẹ kàn sí wa lágbà instagram at toddlers toy smart toddlers toy smart àyò àwọn èwe. ọlọ́run akọ́ wa mọ̀ ọ́ ṣe tó bá kọjú sí ẹ kó o ta tó bá kẹ̀yìn sí ẹ kó o ta tó bá kù wọ́n nìkan kó o tẹ́rọ ara rẹ pa. Hmm. lóko àwọn tá a jọ ṣiṣẹ́ Vincent ọmọmìnà ẹ̀dà àti Lalarondo Portable. ìjọba dúró èmi yẹn ti Portable tó